اللهم لك الحمد كله ولك الملك كله وبيدك الخير كله وإليك يرجع الأمر كله نيته وسره فأهلا أنت أن تحمد وأهلا أنت أن تعبد وأهلا أنت أن تطاع اللهم لك الحمد كما خلقتنا ورزقتنا وعلمتنا وهديتنا وأنقذتنا وفرجت عنا لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن ولك الحمد بالأهل والمال والمعافاة ثم في أدعوى الدكتور عبد الرزاق عبد المجيد الارو wọ́n jẹ́ olùkọ́ àgbà senior lecturer ní faculty of law ní uni ìlọrin níbí báyìí kí ọlọ́run kí ọ̀sán lẹ́sọ̀ dáadáa. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك فلون وبا أترى لكم كأولون واتيان ورقبا النبوة محمد صلى الله عليه وسلم أتوارى لي النبي أتوارى صحابي النبوة محمد صلى الله عليه وسلم أتبقى أنك بانت لنا النبي ناه tí ó fi dijọ́ gbẹ̀ǹde alkiyama olùwàmọ́sá ka ẹnì kọ̀ọ̀kan wa náà kúnú àwọn tí ó ṣe oríire bẹ́ẹ̀ àmín. lẹ́yìn náà mo gbé kíkì mi láti ọ̀dọ̀ àwọn àlùfáà wa tí ọlọ́run ọba ní kí wọ́n máa ṣe àwọn ètò ńláńlá báyìí ọlọ́run ò ní dùn ní ládàá rẹ̀ àwọn àlùfáà wa dr abdulrahman ahmed al-imam ọlọ́run ò ní jẹ́ máa padà sí ibú bó lọ̀rọ̀ rẹ̀ ti wá dà yìí ọlọ́run ò ní jẹ́ kángun sí yín níta ìdá kò ní jẹ́ kángun sí ẹnì kọ̀ọ̀kan wa náà. mo wá kí gbogbo àwa tí àwa nínú mọ́sálásí yìí lónìí bóyá kí n wí bẹ́ẹ̀ torí n rò pé ọgbẹ́ni tó wáyé ayé náà lọ wà ní ẹ̀ẹ́tìkáfù àbí àti ọgbẹ́ni ó wà ní ẹ̀ẹ́tìkáfù àbẹ́ni tí ò sí ní ẹ̀ẹ́tìkáfù náà mo kí gbogbo wa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ẹ̀rí gẹ́gẹ́ bí tọ́píìkì tí wọ́n ní ká bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ ní àárọ̀ yìí wọ́n ní asúnnà tó bẹ́yìn náà al-ifrat wa at-tafrit lada ash-shabab wípé ìlò súnà nẹ́bùà muhammad sallallahu alayhi wa sallam láàrin kéèyàn ṣàṣejù ń bẹ́ẹ̀ àbí kó sì ṣe àṣe ètò wọn wá ní lọ́dọ̀ àwa ọ̀dọ́ inú mi sì dùn pé bá a ti wà nù mọ́sálásí yìí bàbá rẹ nìkan jẹ́ ọ yọra rẹ̀ pé Ah, èmi èyí sọ̀dọ̀ bọ́yárò àwọn dókítọ̀ àdúrà àwọn bàbá ọ̀dọ́ lẹ́yìn náà àwọn bàbá lọ́dọ̀ làwọn náà. alhamdulilayi ni mo fi mo rò pé ah, ọ̀rọ̀ náà wá sí rẹ́gí ah, ńgbọ́ bá ṣe pé ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ la fẹ́ sọ ó sì jẹ́ pé púpọ̀ náà àwa tá a wà ń jókòó náà ọ̀dọ́ ni wá ọlọ́mọsáàsì wá lọ́dọ̀ dáadáa. àmọ́ ọ̀nà míì tèmi gbà wò ó òun ni pé àṣejù àbí àṣe ètò àwọn ọ̀dọ́ àwọn nìkan bẹ́ẹ̀ àwọn àgbàlagbà tí wọ́n forí jìn wá ọ̀dà bíi pé kejì àwọn ni wọ́n fẹ́ẹ́ ní. ẹ wàá rí i pé mo ti kẹfín nu akoso àkọ́sọ tẹ nísìnyí pé èyí tó jẹ́ tàwọn òun ni kọ́dà gba àpèjúwe tẹ́yìn náà mú wá boko haram ni ewúrẹ́ tún pè mẹ́ta ẹ rí i pé ń túmọ̀ ìṣe kínní ìṣe àṣejù kọ̀sáṣe tó ń bi tiwọn àwọn ṣe wọ́n tún kọjá àlàní. tọ n fi hàn pé mo rò pé yìí ń lè fẹ́ kí ọjọ́ ojú ọ̀rọ̀ torí pé yìí ń lọ́kàn ọ̀dọ́ púpọ̀ lóòótọ́ òun náà ni ngbó ìsèpá wa náà la pọ̀ ń bì pẹ̀lú ògùn ọlọ́run náà ni ó pọ̀ jù ní wa lónìí kọlọ̀nkọ́ mọ́ sàṣàánú wa àtẹ̀ntí ó wí tá a sàmánà wa ọlọ́mọdé ó sì wí ó sì mí àfipàdé ìyọnu ọba ni o. ẹ̀rí mo ní ìṣe àṣe ètò ó dàbíi pé pàtàkì jùlọ ń ru ọ̀dọ́ tí ó tún mọ̀ pé yẹn máa ṣe é ti káfù àṣe ètò jìnnà sóhun díẹ̀ ni mo fi ní ọ̀rọ̀ tàṣejù ń yẹn já bóyá òun yẹn já ká tẹnumọ́ púpọ̀ kọ́lọ́nkọ́ mọ́ṣáṣe àmàna wa. kò síbi á ti bẹ̀rẹ̀ ju ọ̀rọ̀ olúwa ọba wa náà lọ. bàbá wọnú alukur'an alkarim nínú sọ́rọ́tò bàkọ́ra. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيداً وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين آه، وإن كانت كبيرة إلا على الذين إلا على الذين إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم inna allaha bin nasi la ra'ufur rahim. àyà yìí ń bẹ nù suratul baqara gẹ́gẹ́ bí mo ti wí. kọ́dà wa tí a bá máa báwọn àgbàlagbà ti máa kọ́ wa ń jọun àwa tá a bá máa ka orí iṣu iṣu kínní iṣu kejì ẹ mo rò pé bí orí iṣu kejì àbí kẹta ni sáyàkúlù ti dé sáyàkúlù sáyàkúlù sófà háhù mìnà aya tó tẹ̀lé náà láyà tá a ké fúnra wa yìí ọ̀kẹ́dálíkà jẹ́ anákùn ummatan wasatọ̀. olùwọ́ba ní alùmọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam jẹ́ anákùn ummatan wasatọ̀. àṣeyín ní ìjọ tí ó wà ń déédéé nítumọ̀ kan nínú ìtumọ̀ wasatọ̀. ìyẹn ni pé bá ń sọ̀rọ̀ àṣejù àbí àṣẹ ètò ó yẹ ká bira wa pé èwo lọ́lọ́run fara mọ́ ń bẹ̀ wa at-tafrit àkọ́kọ́ béèrè tó yẹ kọ́ wá sí làákà ìwà ni pé tí wọ́n ní á sọ lónìí ọ̀kan tí ọlọ́run lọ́rùn ọ̀kan ọ̀tẹ́ ọlọ́run lọ́rùn ká wá sọ fúnra wa gbá ah, ọlọ́run fẹ́ léyìí o ọlọ́run ọ̀fẹ́ eléyìí. èsì ìbéèrè yìí wá wá nu ayé al yìí ọlọ́run ọba ní ja'annakum ummatan wasatọ́ àìwọ́sọ̀tún bayna al-ifrati wat-tafrit àtàtàṣe dù àtàṣe ètò kò sí ìtọ́tí ọlọ́run lọ́hùn bẹ́ẹ̀ bí wọ́n bá ní bo lè sí rẹ̀ wá sí suratul baqara àyà yìí fún wọn olùwà ní ja'annakum ummatan wasatọ́ kẹ́ẹ̀dúró láàrin àṣejù àtàṣe tó bóun ti fẹ́ fẹ́yìn àlùmọ́ ànábì nù sọlọ́lọ́hu àríyí wọ́sẹ̀lẹ̀m. òun lọ fà á nínú àwọn àgbààfà mùsùlùmí àwọn tó ti lọ. alimami kalbi nínú àwọn tí máa túmọ̀ alukur'an kẹrìmù ni. nígbà tí wọ́n débi àyà yìí wọ́n ní túmọ̀ jàǹdàkùn ummatan wasatọ́. oni wasatun بين التكفير والغلو لأنهما مضمومان في الدين وسط بين التكفير والغلو لأنهما مضمومان في الدين olùwàlà àṣeyín níjọ tí ó wà láàrin àṣejù àti kíni àti àṣeètò àfa àlùkálíbí ní nítorí pé àtàṣejù àtàsé tó mazimumani fìdíìnì ntí ọlọ́run bú ní nǹkan méjèèjì náà bá béèrè pé èwo lọ́tọ́ ọlọ́run lọ́rùn nínú àṣejù àbáṣe ètò àṣesì ni pé ọlọ́run ọ̀fà àṣejù kò sì fẹ́ kínní kò sì fẹ́ àṣe ètò. bàbá tí wàá mọ̀ báyìí kódà ká tó kò lórí àyà yìí ká kẹ́kọ̀ọ́ lórí àyà yìí ẹ wo àyà yìí ńgbà tẹ́ ẹ bá kà á lọ ọ̀sàlẹ̀ díẹ̀ sí i olùwàrán wa létí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láyà nàbà muhammad sallallahu alayhi wa sallam oní wà má jà án nà kébìlà tàlàtì كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه ọ̀rọ̀ ń pa kébìlà àbí ń dájú kọ kírun láyà ìtorí ẹ̀ sọ̀kalẹ̀ nínú asbáàbù nuzul anabuwa muhammad sallallahu alayhi wa sallam ń gbọ́ ti délùú madina àṣewá bá nẹ́bí pé bọ́ọ̀bà kírun bẹ́ẹ̀tì makidisi ni ọmọ adájú kọ ní jerusalem ní kúdùsù lọ́hùn kọlọmọsà dá padà sí ọwọ́ àwa mùsùlùmí. ànábì wa ń ṣe bẹ́ẹ̀ ó lé kan sọlọ́lọ́hu aleyhi wa sẹ́lẹ̀m olúwa pàṣẹ mí pé látàsí kò yí o ẹ má kọjú sí bẹ́tùl makidisi ma ẹ má kọjú sí alikaabatu alimusharrafa ní gbòòrò maka àwọn yahudi ni wọ́n sì ń jọ ń gbé lu madina pẹ̀lú anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan náà àwọn yahudi gẹ́gẹ́ bí olúwa ti kìlọ̀ fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà nínú alukur'an kẹrìm wípé eléte ni wọ́n ọlọ́gbẹ́ ẹ̀wẹ́ ni wọ́n kọ́dà wọ́n fẹ́ fètè àtọ́gbọ́n wọn da ẹ̀sìn tí ẹ gbé lọ́wọ́ mú pé kò jẹ́ nǹkan kan. wọ́n ní Huyayyu ibn Akhtab ara àwọn àgbà Yahudi ni ẹni wọ́n bá ti kà tán tábà gbèsè ayé anabu Muhammad ama gbọ́ tán ibn Huyayyu ibn Akhtab. òun lọ́wọ́ bá àwọn mùsùlùmí gbà náà irú ti Huyayyu wí yìí wàláì lẹ́yìn tí ọ̀pẹ́ jẹ́ ó jìnnà jù mọ́ gbọ́rù rẹ̀ lẹ́nu àwọn àgbo olóṣèlú kan nàìjíríà à mo lọ ráwọn ọ̀rọ̀ ọ̀yẹ́ yìí bin akọ́b tẹ́rì pé mẹ́tọ́dù kan náà ni ọ̀yẹ́ yìí bin akọ́b ni ẹ̀hẹ́ ẹ̀ ti ń kọjú sí bẹ́tùl mákìdísì tẹ́lẹ̀ àbí wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀tún wa lẹ̀ kọjú bẹ̀ mọ́máka lókùtẹ́ máa kọjú sí ọlọ́run ti wá bá òun mú yín. wàlà nǹkan ṣèkbálùkùn lìbẹ́ẹ̀tì mákìdìsì hudan fakọ́d hajartumuha aw fakọ́d hajartumuhu bọ́bá yìí pé kí kọjú sí bẹ́tùl mákìdìsì tẹ́ ń kọjú sí láti tó lé lọ́dún kan bọ́bá yìí pọ́ náà mọ̀ ni ajẹ́gbẹ́ ti fọ̀ náà mọ̀ lẹ́yìn bọ́ bá sì jẹ́ pé a nù ní tẹ́ mọ̀ wí fún wa lónìí pé a ti mọ̀ pé ọ̀dà tẹ́lẹ̀ ọlọ́run tẹ̀sẹ̀ wá fún wa pé ọ̀dà fàkọ̀déntùnláha bìhì ẹ ti fi ànù sin ọlọ́run fún tó lé lọ́dún kan. ọ̀nà àbáyọ̀dà ni mo fi ní bẹ́ẹ̀ bá fura ẹ̀ rí gbérò àwọn ọ̀rọ̀ báwọn àwọn kan bẹ́ẹ̀ jí máa sọ ọ̀rọ̀ ẹ̀ lónìí náà yóò gé e wájú yóò gé e ní ẹ̀yìn ẹ̀ bọ́ bá nílé yìí báyìí bọ́ ọba sì tún lélẹ̀ yìí náà àbáwọn àrọ́mọdọ́mọ òye yìí nù òye ìbínú áfítọ́bì ní ẹ̀hẹ́n bọ́ba yìí pé dáadáa ní tẹ́lẹ̀ àjẹ́ pé ẹ̀sìn yẹn kọ́ yín pé ẹ fi dáadáa lẹ̀ bọ́ba yìí pa ẹ̀dá ní tẹ́lẹ̀ àjẹ́ pé ẹ ti ń lo àìdánú ẹ̀sìn yín fún tó lé lọ́dún kan gbogbo àwọn aṣọ́jájú ṣàyàtì àwọn ẹ̀rí èṣù ọlọ́run máa ń sọ fún wa ní alukur'an kẹrìm ká fi mọ̀ níjọ́ wọn bá ti ń gbèrú ẹ̀ wá kó tètè mọ̀ gbà ah, ọlọ́run ti fún wa ń ròyìn ń pa yín àwọn ará kùrẹ́sì náà àwọn náà lóró ọgbọ́n ẹ̀wẹ́ bẹ́ẹ̀ níjọ́ wọn wá bá nẹ́bí sọ̀rọ̀ lọ́sàn pé hẹ́ẹ̀ ó ní wọn má jẹ ẹran mọ́ lámúyọ́dúkà rúṣùmọ̀ lọ́ọ̀hì àlẹ́ yìí mọ́ ẹran tí wọn bá gbọ́ ọlọ́run sí tí wọn ò dúró ní wọn má jẹ mọ́ ọlọ́run ti wá bá wa mú yín nísìn. tàkùlù nà kọ̀tẹ́lì tó ń wọ́tẹ̀tùrùkúùnà áwùtù hàrìmúùnà mà kọ́tàlàhùlọ́. ẹni wo yín o náà ẹ̀hẹ́n ìtẹ̀yìn fọwọ́ ara yín pa halali ni àbí tẹ̀yìn dúnbú fúnra yín èyí tọ́lọ̀ wá pa fún rẹ̀ haramu ni. ẹ dákun bọ́lọ̀ ọ̀bá múyàn dúró gbogbo àwọn <laughs> ṣé ẹ̀sìn ò ní dàrú mọ́ yẹn lọ́wọ́. ọwọ́ tí ń lọ́wọ́ á dáa èyí tó lọ́n pa fún rẹ̀ tó kú jífà ni wọ́n ń wí o ibẹ̀ ẹ̀yin ní jífà ọ̀dá èyí tó lọ́n pa nǹkan tó lọ́n pa fún rẹ̀ èyí òun ni haramu àmì ìtẹ̀yẹ pa halali ni ẹ̀wọ̀ eléyìí tọ̀hún. mi ò ní jẹ́ bá wa lógidì bí ẹ bá rí irú àwọn rọ̀rọ̀ bẹ́ẹ̀ tí máa ń jáde láwùjọ náà tí ó fẹ́ dẹ́sìn rú mọ́ èèyàn lọ́wọ́ èèyàn ní kéèyàn ọbẹ̀ lọ́nkọ́lọ́ ń jẹ́sìn òye òun sẹ́rí bẹ́sìn bá ti yéèyàn ẹ wá jẹun padà síbi ọ̀rọ̀ ọ̀hìnyẹ́yó ibùnú akhtab àwọn sọ̀hábì ànábì ànábì ti fi tami dànù sára tiwọn sọlọ́lọ́hu <laughs> àlùsọ́lọ́m kò sí agbárí tó ń gbé bọ̀ bọ́ bá dọ́dọ̀ tiwọn wọ́n blọ́ọ̀kù ẹ alọbidá lọ o àmọ́ ká máa rántí ìtàn gbèsè ayé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀kọ́ pọ̀ mbẹ́ salman olùfàárì sí ìtàn kẹta tún nù yahudi kan pàdé rẹ̀ lójú ọ̀nà ọba ni hẹ́ẹ̀ tẹ̀sọ̀múnà ànànàbí yẹkùn yọ àlímọ̀kùn kú lọ ṣe yìí sẹ́yìn lẹ́yìn o gbogbo nǹkan lànàbí yín kọ́ yín irú ọ̀tọ́ bá ń wí fún lónìí náà pé ṣé àwọn àfáàyín ma sáyẹ́ǹsì ni wọ́n ti wí bẹ́ẹ̀ fáwọn saudi rí àwọn sorry àwọn mùsùlùmí rí. Salmanu Al-Farisi ni ẹgbẹ́ kí ni Salmanu wí ìwọ tí wọ́n máa gbọ̀n pé àtẹ̀wá àwọn afáwa náà wọ́n ń wí wọ́n dẹ́rù bẹ́ẹ̀ lómi ń gbẹ iṣẹ́ ìjọba wọn jọ gbà yín sí ẹjọ́ máa ṣiṣẹ́ lọ́fíìsì èyí ṣe ti ń tẹnu bẹ́ẹ̀ sì ń tiẹ̀ ẹ̀yin Muslim <laughs> àbí <laughs> ẹ̀yin ẹ̀yin Muslim ọ sọ fún wọn pé mi ì ṣe Muslim ana Muslimun ẹni ojú ojú sẹ́lẹ̀ fọlọ́ lèmi ti ń jẹ́ mùsùlùmí àmọ́ àdánwò tá a kàn lónìí ni pé nínú mùsùlùmí náà ní ọkàn sọ pé àwọn alákatakítí wà nìyẹn àwọn àwọn afa àwọn yẹn ó lè dáko àwọn dọ́gbọ́ kàkúrí wọ́n ń pè kan ní kàkúrí mẹ́ẹ̀ òun ló máa ń sọ ọgbọ́ ẹ wọ́n gbà òun gan ni ọkọ̀ máa bẹ̀rù àwọn salimanu fárí ò rí bẹ́ẹ̀ sẹ́ríbí yahudi ti wí bẹ́ẹ̀ salman alfarisi ni wá jókòó ẹ̀ lakọ̀dà alámàná kùlàṣẹ́ in hàtàlxẹ́rà. ìkọ́dà yìí tó ti mọ̀jẹ̀ gún wúfọ́ inú ta nẹ́bí kọ́ wa òun ni pé kọ́dà báwa bá fẹ́ wọ tọ́ílẹ̀tì oníbàtí wọ̀ báwa bá fẹ́ jáde kó tọ́ílẹ̀tì oníbàtí jáde. ìwọ yahudi tó ti gbọ́ yìí bọ́ọ̀ bá ti gbọ́ yìí tó fi kúnnú tó ọmọ ẹgbẹ́ kí. hákàdà kánú báwọn ti rí nù. No ṣọ̀yẹ́ yìí bẹ̀rẹ̀ akọ́bí ńgbà tí wa tọ́ wá gbé agbárí ńláńlá yìí kalẹ̀ pé látọdún kan àjẹpẹ́ ti sọnù látọdún kẹ̀ẹ̀sẹ̀ wá mọ́nà bẹ́ẹ̀ bá ti sọnù àjẹpẹ́ fi ọ̀nà mọ́lẹ̀ ẹ̀sẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ àánú àwọn sọ̀hábẹ́ tó wíwí jọ̀ wá ní kó jòkó rẹ̀ pé orí gbogbo yìí tí wọ́n ń wí ọ̀kan ní húdà ọ̀kan ní dọ̀lálà o ò ní criterion láti mọ alhuda wà dọ̀làlà fa iná alhuda ma amọ̀rọ̀ bihi lọ wà dọ̀làlà tó ma náà ànihu lọ criterion nù. gbogbo agbárí tí wọ́n ń gbé dọ̀rọ̀ pé ó ń gbé nǹkan ó ń gbìn ni ìtí ń gbọ́ náà mọ̀ lèyí tọ́lọ̀ níyìn ó ṣe <laughs> àánú lèyí tó ní kéyìn ó kò mẹ́ẹ̀ nígbà tá à ń kọjú síbi tá à ń kọjú sí òun kánà hudan torí pé òun ló ní akọjú bẹ́ẹ̀ nígbà tí a sì kọjú síbẹ̀ mọ́ yìí ká kọjú síbẹ̀ ti di àánú torí pé òun ló ní a má kọjú bẹ̀ èsì tí wọn náà mọ fún gbogbo ẹni ọba fẹ́ dẹ́sùn rúmọ lọ́wọ́ nù ọgbà alihuda ma amara allahu bihi wa dọ̀lá náà allahu anhu káwa padà sórí al-ifratu wat-tafrij ẹni tí ń wò pé kí lọ́ọ́ jọra wọn bí àwọn tata ń pa yìí ọ́ jọra wọn. ṣe é rí ọ̀pọ̀lọpọ̀ lónìí ẹ jẹ́ n tún sọ ìtàn kan tí ọ̀pẹ́ jù àmọ́ ìwọ̀n èsè tó pẹ́ lọ títí arákùnrin kan ní ọmọ Sudan wọ́n ní ìjọba amẹ́ríkà ní àwọn ọ̀fẹ́ irú ìsìláàmù àwọn sudan kònà èsì kí ló ṣe ìsìláàmù tàwọn ẹni tó gbé ìsìláàmù tí yín àṣejù ńbẹ́ńbẹ́ ìsìláàmù tí yín àṣejù ńbẹ́ńbẹ́ arákùnrin yìí ọlọ́wà ló wọ́n jẹ́ nínú àwọn àbọ̀sẹ́kù salimani olùfarisi kì í ṣe bí ìwọ́jú ọ̀nà òtún mọ́ gbẹ ẹ̀ ẹ̀ ẹ̀ ṣe ń wí náà náà tiẹ̀ mọ́ àwa ni àwa. kí ni qualification tí wọ́n ní láti mọ ìsìláàmù tí wọ́n nírú ìsìláàmù wọlé ń fi wọ́n ní àwọn ìsìláàmù tó wà moderate ìsìláàmù tó ṣe kí ni moderate islam èyí ò ni pé ìsìláàmù tí ò ní àṣejù nù arákùnrin yìí ní ìsìláàmù táwa ń ṣe gan moderate ni àmọ́ orí pírọ́blẹ́mù jẹ́ ni pé ìwọ ọ̀kọ́kọ́ ní base ẹ́ kò sí basis àbí base kò sí ìdí ọba amúnú èbó tó o lè máa fi mọ èwo lọ́kọjá àlà àtẹ̀yí tí ò tó ẹ̀mọ̀ kébé yẹn bá fẹ́ wọn nǹkan nísìnyí àfi kó o ní ẹ́ <laughs> lọ́wọ́ a mọ̀ pé bí wọ́n bá ní ten kilo ní ọ̀wọ́n bọ́ bá ti wá di ten point one ní a ó ti ó ti lé bọ́ bá sì jẹ́ nine point nine ó ní kí èsì kí ni. ìwọ ọlá kì í géèjì gan géèjì ẹ pé pé ìsìláàmù wo ni wọ́n mọ̀ dépò tó ọmọ wa pé ìsìláàmù tẹnìkan ni ìsìláàmù tẹnìkan ni òtó ẹ̀rọ àdánwò tá a kàn láyé lónìí òun ní pàwọn èèyàn ọmọ tí ń jẹ́ súnà nẹ́bùà muhammad sallallahu wa sallam wàláì tá a bá lè sọ́ọ̀fù pírọ́blẹ́mù pé kí ni ń ọ̀pọ̀lọpọ̀ wàhálà ẹnìkan ń ṣàṣejù ẹnìkan ń ṣàṣe ètò yìí fúnra wa láàmú ẹ̀yẹ́jú ẹ̀. àmọ́ ń gbé pé súnà nẹ́bí gan sọlọ́lọ́hu àríyí wọ́sẹ́lẹ̀m kò yé lẹ́lòmí ò fi wá ṣe nǹkan míì lọ́dọ̀ ẹni tó wọn ò rí pé súnà nẹ́bí ni yóò pè láláṣejù. àbí àbí ń dàkejì ẹlòmíì náà ó rí pé èsè tóbi tó yẹ kí òsè tó. ajẹ́ pé n tó ṣe pàtàkì tó yẹ ká kọ́ wá di ni pé máa hiya kí là ń pè ní nabuwa muhammad gan sallallahu alayhi wa sallam láàfin wá mọ bó o ní òdiwọ̀n rẹ̀ bàbá ti ń kọjá là tá a lè ké síra wa pé ah eléyìí ti kọjá sunna nabi tá a máa pè ní kíni àṣejù níjọ́ téèyàn ti ṣe é débi tá a nabi ní a ṣe é dé a lè pè é pé ah, ah, èyí tí wọn náà ń ṣe yìí àṣe tó o ṣe é tí anabuwa muhammad sallallahu alaihi wa sallam tó ni a ṣe é dé. láwùjọ táwa wá wà lónìí ìbá àbàtànra wa ló kù méjèèjì lọ́wọ́ o àṣejù ń bẹ àṣe tó náà ṣe ń bẹ kánrin láwùjọ wa yìí ní nàìjíríà yìí nílẹ̀ yorùbá yìí kódà ń lu wa ń lu ìlọrin bíi àṣejù ń bẹ bẹ́ẹ̀ làṣẹ ètò náà ṣe ń bẹ kánrin a sì ti bíra wa a ti sọ fúnra wa ń pèlẹ̀ ọ̀rọ̀ yìí pé àtàṣe jù àtàṣe ètò kò sí ìtọ́lọ̀ ńlọ́wọ́ sí ń bẹ̀ ìtọ́lọ̀ ńlọ́wọ́ sí ni ummatan wasatọ̀ tí ó máa ṣe déédéé irú súnnà tá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam tó gbé wa. ẹjẹ́ á wo ìgbésí ayé ànábì lẹ́ẹ̀kan sí sọlọ́lọ́hu aleyhi wa sallam ká fi wo gbóò lànábì ti gbé ìsìláàmù wá tí ò fi sáṣejù mẹ́ tí ó sì sí àṣẹ ètò. anábùwà muhammad sọlọ́lọ́hu aleyhi wa sallam wọ́n láwọn arákùnrin kan àwọn bíi mẹ́ta wọ́n wá bá wọn ìyá ńlá wa ìyàwó anábùwà muhammad sọlọ́lọ́hu aleyhi wa sallam wọ́n wá bí wọ́n pé irú ìbáàdà wo là nẹ́bí máa ṣe àmọ́ bọ́bá wa kírun ta àmọ́ bá a bá jọ rìnrìn àjò àmọ́ bóyá bọ́bá wà nù lé ẹ́ ọláwọn àṣírí kan àwọn kankan tí ń ṣe ní ìbáàdà táwọn ọmọ àwọn ìyá ńlá wa yàwó anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam àwọn bá ní ọ̀dà ṣe ń tẹ́ béèrè nù tọ̀ báyìí là nẹ́bí máa ṣe irú ìbáàdà báyìí ní máa ṣe wọ́n láwọn arákùnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n bá wọra wọn ẹni ó ṣe rìwáyà hadithi rẹ fàkà anahum takọluha <laughs> fàkà anahum takọluha sẹ́nu tá a nẹ́bi máa ṣe náà lò lẹ́nu wọn lọ́hùn sẹ́nu tí anabi máa ṣe nù anabi wa muhammad sallallahu alaihi wa sallam njẹ yẹn bá bọ̀rọ̀ rẹ̀ débi pé ń tún wò pé bàdà tà nẹ́bi yóò ṣe kí ni àkótó ó kéré takọ̀ọ̀lù àwọn òbí eléyìí kéré ṣe wá mọ̀ pé ọlọ́nkọ́ sànù wa àṣeyìtọ́ọ̀nù yóò máa fún yàn ní ẹ̀rí bọ́bá ọlọ́mọdé ọ̀sọ́ yàn nù ni irú àwọn ẹ̀rí tí mo lọ́ fún àwọn pé ṣe ń tọ́lọ̀ ń palẹ̀ yín lẹ̀ ní jẹ ṣètánì nínú wọn láwọn ẹ̀rí hùn ẹsẹ̀kẹsẹ̀ náà ni wọ́n bá tún ń dára àwọn náà wọ́n ń bira àwọn náà wọ́n dára lóga àrùn ò lè má rí bẹ́ẹ̀ o tànẹ́bì ò lè ṣe kí kò lè má rí bẹ́ẹ̀ fakọ̀dúráfàrọ̀ lọ́hùn láhùn máa takọ̀dà mẹ́mẹ́ zambi wà máa ta àkàr gbogbo ẹni ṣètọ́ ni bá ti ń nù láwọn aṣojájú báwọn kọ́ máa ń fura yọ máa rí àwọn ẹ̀rí ẹ̀rí tí wọ́n mú àyìn bẹ́ẹ̀ nù alukurani bẹ́ẹ̀ nù àdídì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam bí a sẹ́mi pé ọlọ́run ti forí jìn ẹ̀yìn gbogbo ẹ̀ṣẹ̀ anábì àmọ́ ẹ̀ wá rí àwa àwa tọ́lọ́wọ̀n sọ fáwa pé òun ti forí jìn àwa ọ̀kan nu wọn bá dìde ó ní èmi o ọ̀rọ̀ pé ànábì ń kírun lóru yóò sùn díẹ̀ ọ̀rọ̀ tòun kọjá pé yóò tún yẹn náfìlà yóò tún sùn òun ò ní sùn mọ́ gbogbo òru láyé òun àmọ̀ fi kírun fọlọ́run ni torí pọ́gbọ́ nínú táwọn ìyàwó anábọ̀ muhammed sọlọ sọlá mu wí ah, bá anábì bá yẹn náfìlà díẹ̀ yóò sì tún ṣe kí yóò tún sùn òun lòun ò nídìí oorun mọ́ ẹ̀kejì òun ní à ìwọ́ mú ihun kí ló kú lẹ̀ ọ̀dà èyí tó kù ni pé láti òní ìlọ ẹ̀ẹ̀tún rí oúnjẹ lẹ́nu tèmi lọ́sàn-án gbogbo ọjọ́ ayé mi ọmọ fi dáwẹ̀ yìí torí pé ó ti gbọ́ nú èsì táwọn ìyá ńlá wa fún tí wọ́n fún wọn léṣi pé anabi sallallahu alayhi sallam ìyá ńlá wa aisha lànàbí àmọ́ gbàwẹ́ ńgbà míì bí ìgbà tí ò ní jẹun mọ́ yóò sì tún máa jẹun léraléra gbà míì bí ìgbà tí ò ní ṣe kíni bí ìgbà tí ò ní gbàwẹ̀ mọ́ hákẹ́dà kánà nàbí sallallahu alaihi wasallam òun bá ní ẹ̀rọ òun tó kù ní pé òun ò ní jẹun lọ́sàn-án mọ́ àwẹ̀ ni tóun èkó láyé arákùnrin kẹta náà ni à kí ló tún wá kú ìwọ mú ìwọ mú àwẹ̀ à èmi náà gbọ́dọ̀ rí kan mú èyí tó kù ni pé sẹ́ẹ̀tì ẹ̀rọ àwọn ìyá tá a ṣẹ̀ṣẹ̀ ń lọ bá ń lé tá à ń bi wọ́n láwọn ìyàwó ànábi àwọn obìnrin wọn gan máa dìyàn lọ́wọ́ ẹ̀sìn ọlọ́run àmọ́ aná fàlà àtàzáwájú nìta èmi ò jẹ́ ní níyàwó kí n bá lè bá dùn ìbáadá nígbà tí n bá kọ́ tiẹ̀ kú fẹ́yàwó. sẹ́mi pé báwa bá wò ó ní làákà ìtiwa a wò pé àwọn eléyà àlùjọ́ náà wọn sọ sí ni o nígbà tí èèyàn bá wá jẹun mọ́ tó ń fi gbogbo ọjọ́ ayé gbáwẹ̀ nígbà téèyàn ò bá sùn mọ́ tó ń fi gbogbo òru kírun nígbà tẹ́sìn bá dùn yàn la débi pé kọ́dẹ̀ mi ò níyàwó mọ́ àmì wa gbọ́n tá ànábì wí sallallahu alayhi wa sallam ńjọ́ tá ànábì gbọ́ ànábì bá ké sí gbogbo èèyàn àtàwọn wọ̀nyí náà ànábì ní èé ṣe ma balu unasin yakuluna kaza wa kaza mo gbọ́ báyìí páwọn kan wí báyìí kí ló ṣubú lù wọ́n kí ni wọ́n ń wá nínú rìwáyà mi ànábì ni ẹjẹ́ ọlọ́ da yín lójú o èmi mọ bẹ̀rù ọlọ́run jù nù gbogbo yín ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam pìyàmbùnù kéèyàn ó jókòó ara ẹ̀ jẹ́ gbéyàn bá bẹ̀rù ọlọ́run o yóò tò lẹ́yìn òun muhammadu sallallahu alaihi wasallam bóun ti wá bẹ̀rù ọlọ́run tó yìí náà usalli wa èmi máa yan náfìlà lóòótọ́ àmì mi máa sùn wà àsomú wà ọ́fùtọ̀rù mo nígbà tẹ́mi máa gbáwẹ̀ mo sì nígbà tí mi máa jẹun wà àtàzáwájú nìsa àwọn ìyàwó mi lẹ́sìn rí ni mo níyàwó faman rọgìbà an ẹni ọba ní sunnati mi yóò tóun ó kéré falaysa kò sínú ìjọ tèmi o anabi yìí bẹ́ẹ̀ ń jọ́nà sọlọ́lá ọ̀sọ́lá àwọn wo la anabi yìí bẹ́ẹ̀ fún ẹni tí ọ̀fẹ́ sùn mọ́ ẹni tí ọ̀fẹ́ jẹun mọ́ ẹni tó bá ẹ̀sìn débi pé òun ò ní fẹ́yàwó mọ́. eléyìí la fi mọ̀ pé ní àsìkò sí dáùtù ń bẹ pé èèyàn lè sàṣejù ń bí ẹ̀sìn wàlá èèyàn lè sàṣejù ń bí ẹ̀sìn béèyàn bá sì ti lè sàṣejù òun láti wí ni ó ti kú òní ntọ́lọ́wọ́n ọgbà ọ̀rọ̀ tọlọ́hún kó o ṣe é déédéé bó ti bẹ̀ ọmọ ni. ṣẹ́rí wa ni pé ṣáàjì ń ṣe àìbámọ̀ kó lé díẹ̀ sí ọlọ́run ọ̀gbà yìí hùn. torí pé ìmọ̀ lé díẹ̀ sí hùn lọ́nà míì bá bá ronú jinlẹ̀ rẹ̀ ń túmọ̀ pọ̀ ń takò. ńgbọ́ bá ní mẹ́wàá ni kí wọlé mi ó ṣe mọ́kànlá àìbámọ̀ àìbámọ̀ bó o. bọ́rọ̀ ti rí nù. No ibi tó bá ní kéèyàn ó gbede bọ́ọ̀ bá sì gbede bẹ́ẹ̀ ọ̀lẹ́bi bọ́ọ̀ bá sì gbede bẹ́ẹ̀ tó tún tayọ ọbẹ̀ ọ̀lẹ́bi anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó fi hàn wá nù hadithi yìí ìpè kéèyàn ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àṣejù nú ẹ̀sìn olùwọ̀bọ̀ farama nínú hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam kúmá tẹ́ẹ̀fì mọ̀ pé gbogbo yìí táwọn dókítà ń wí fún wa lẹ́ẹ̀kan ni ẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ànábì sì kìlọ̀ fún wa tó. wọ́n ń darí ogun Hunayn bọ̀ wọ́n ń bọ̀ láti Hunayn njọ́ kan ntí wọ́n rí ní nǹkan ọ̀rọ̀ ànábì wa ń pín gẹ́gẹ́ bọ́lọ̀ ń ti kọ́ ọ pé ó pín. arákùnrin kan bá dìde nínú àwọn ọmọlẹ́yìn ànábì náà ni o sallallahu alaihi ẹ dákun ẹ farabalẹ̀ gbọ́tàn yìí ọba kọjú sí ànábì sallallahu alaihi irú bẹ́ẹ̀ lómi náà bí ó ti ké the quran say hadith number kìíní jọ máa takò àwọn àfáà súnà lónìí ọba dìde ààbú ah, ẹni ọba fi kéwu ọkèwé kéwu o ẹ má gbọ́ yé lọ́fẹ̀ẹ́ o àmọ́ irú tọkùnrin yìí ṣe èèyàn gbọ́dọ̀ sí ọkùnrin yìí ti wá rò pé ní a ah, òun ti mọ ẹ̀rí kan tí wà nábí ó lò láàrin yìí sọlọ́lá ọ̀rọ̀ sẹ́lẹ̀ torí kí ló lè mú yẹn gbóyà kó dún wájú ànábì kó pé ya muhammad ẹ̀ẹ́dìl fa innaka lam ta'dil ní ti ń wí fún ànábì náà nù àdìsí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni o nbẹnu bukhari o nbẹnu muslim o ẹ̀ẹ́dìl fa innaka lam ta'dil wọ́n muhammad ṣe déédéé pẹ̀lú tó ń pin o ò ṣe déédéé inna lillahi wa inna ilayhi raji'un. ẹ̀dàkùn ẹni tí ń wí ẹ yìí kìí ṣe ẹni tí ń ṣe jágbajàgba kí o ẹ̀sìn náà lọ́ọ́ bá débẹ̀ o níta fẹ́ kó yé wa nù o àmọ́ bí àwọn baba wọn lẹ̀ yorùbá wọn ni ogun gire kọjá bí ẹ bá ti kọjá ewé mo ní mọ̀ kò sí kò sí bòmíì má gbọ́rọ̀ súnà ti rí nù mọ́gun di súnà rẹ kọjá ewé. má sì máa pẹ́gi súnà náà ọmọ kòrí di ọmọ mugi gùn gùn à ń bọ̀ wá bẹ̀ òun náà bọ́ọ̀lù bá rẹ̀ sọ́ká ẹ̀fẹ́ o àmọ́ àmọ́ wa dọ́gbẹ́ sí àmọ́ àmọ́ pààrà súnà náà èyí náà bá a mú bọ́ọ̀ bá wa gùn di òun dákun má kọjá ewé kọ́mọ́ àjábọ́ <laughs> ẹ̀ṣẹ̀ wà kò kò sí èso nígbà wà ti jábọ́ anabuwa muhammad sallallahu alaihi wa sallam arakunrin tó gungire kọjá ewé yìí mo ní kèé se èèyàn jégbéjégbé kèé se ẹni tí ń se sí náà kèé se ẹni tí sokoto rẹ̀ ń wọlé kèé se ẹni tí ti ń fárun gan ẹ̀sìn náà lọ bá a dé bẹ́ẹ̀ ó tún wá rò pé ah kọ́dà àwa yìí tún ti mọ̀ ju wa nàbì lọ torí bò lèèyàn ti lè gbóyà kọ́ máa sọ bá nàbì pé ẹ́ dìl nàkàlàm tá a dì wọ́n yìí hàk sọ sípò fẹ́ parun wọ arákùnrin yìí ànábì níta ni ó ṣe déédéé bí mi ò bá ṣe déédéé sọlọlọhọ alẹsẹlẹ ẹ máa ń ọgá wa ń rọgbọn ní alfatọm umar ní ìzánlì dákun yọ̀ǹda fún mi kí n yanjú eléyìí <laughs> ẹ̀kọ́ kan náà nù ọkàn jọ bí ẹ̀rín ni ọjọ́ bí ẹ̀rín ni ẹ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ara máa ta umaru umaru ní tara ẹ̀sìn yà eléyìí ọ̀rọ̀ jẹun jẹun wọ́n jáwọ́ yanjú ẹ àmọ́ umaru ní yanjú yẹn tán wà lọ sọ fún anabi pé mo ti yanjú ẹ. ara ẹ̀kọ́ tí àwọ̀ ọ̀kọ́ lónìí mọ́nù kí ni umaru wì ẹ̀dán e, lì anabi pàmìtì mi yọ̀ǹda fún mi bí ọba yìí ti sáyé anabi ó ní kọ̀ sáyé kọ̀ á tún ní máa bí pé ètò ní ọ̀sáyé ọ̀gbọ́n tó wí ni gbogbo ẹ̀ làwa kúndùn rẹ̀ lónìí. gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí bàbá ń ka sírọ́tù nàbí yìí sọlọ́lọ́ ọ̀sọ́lọ́m àkàmọ́ ìtàn tá àkàmọ́ gbádùn tá a máa pariwo lásán níbẹ̀ àwọn ẹ̀kọ́ ẹ wọlé lásán bẹ̀rù ìdánilé ẹ̀kọ́ ńláńlá ni umaru ti gbà ó sì rí bẹ́ẹ̀ lóòótọ́ kẹfìrí kan kọjá akéèyàn pa ànábì ọlọ́run sábòsí àbí umaru eléyìí ọ̀yẹ́ kọ́ wà nù mọ́sálásí <laughs> yá yanjú eléyìí kan yẹ ọmọ gbáyé à ah, ọwọ́ akọ́kọ́ sọ fún ta ni anabi wa muhammad sọ̀rọ̀ anabi ṣèǹṣe bẹ́ẹ̀ anabi wa sọ fún pé láà má ṣe bẹ́ẹ̀ ńgbà <laughs> ó sì ti ní láà ni ó sì jókòó àmọ́ pé kọ́dà ń bi tá a bá a dé lónìí báwọn dọ́kítọ̀ kàkúrí bá ní láà yóò tún á lọ bá dọ́kítọ̀ akóredé gbẹ̀gbọ́ ẹ̀ malam ẹ̀ ń tọ́ bá ṣe báyìí ẹ̀ ń tọ́ bá ṣe kí wọ́n ti ṣe fatuwa kan fún o nígbà tí ò ti rí ní ti ń fẹ́ lọ́dọ̀ yóò tún lọ bòmí fàlàyé ìpìlẹ̀ ìsìnà ni. umar bin al-khattabi káfíyìn mabaun umar anabuwa muhammad sallallahu alaihi wa sallam wa ni ọ̀rí tí mo fi ní kò filẹ̀ anabi lóun ọ̀fẹ́ káwọn èèyàn máa wá sọ kí wọn ò ní mọrú ìdíyà yìí wọn náà rí muhammad ń pa àwọn èèyàn rẹ̀ sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ kan tó nù anabi a wo kí làwọn èèyàn ó wí sallallahu alayhi wa sallam àmọ́ kí làwọn èèyàn ó wí ò débi kí ẹ̀sìn ọmọ bọ́ọ̀lẹ̀ máa yàn lọ́wọ́ díẹ̀ díẹ̀ wọ́n bua wọ́n bua ara àti ètò tá a padà sọnù wọ́n bua wọ́n bua lẹ́lòmíì fi gba èébú ọlọ́run tí ó fi dálì kìyàmọ́ kọ̀ọ̀kùnlá bí ọlọ́run ọba bù táwọn èèyàn sá mọ́ ṣe kí ni táwọn èèyàn sá mọ́ ti bù èyí ń ká ń wí ọ̀rọ̀ àwọn àṣẹ ètò nù ní kúkúrú anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọwa ni arákùnrin tẹ́ ń wò yí o ẹni tó ipọ́ lọ́wọ́ bá ń fi wá àyè ránṣẹ́ sí lànàbì ànàbì lòun nìkan kí ọmọ ẹbẹ láyé o hmm? òun nìkan kíkíni òun nìkan kọ́ àwọn kan ó tún wá àwọn kan ó tún wá àwọn kan ó tún wá ẹ wá wo bá ànàbì ti ròyìn wọn sallallahu alaihi wa sallam ànàbì ni yẹ kọ́rọ̀ ùnà al لا يجاوز حناجرهم وفي رواية لا يجاوز لا يجاوز تراقيهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية النبوة محمد صلى الله عليه وسلم يقرؤون القرآن irú àwọn ẹni yọ pọ̀ kọ́ra wọn ma alukur'ani ké wọn ma alukur'ani ké ìyẹn ni pé ẹ̀sìn ẹ̀sìn ọmọ abẹ lára wọn àmọ́ o kùránì yóò ní tayọ ọ̀nà fún wọn náà ibi tí ń ti ń jáde wọn náà lọ́mọ wọn ò gbàgbọ́ yé alukur'anil kẹrim ara àwọn àsìbáàbò tá a padà mẹ́nu bà tí máa fa àṣejù òun ni kéèyàn ó fi ọlọ́run gbọ́ kó sí kíni kó sí ọlọ́run ọba àtàlẹ́bì gbọ́ ọ̀tọ̀ ní tọ́lọ́run wí ọ̀tọ̀ ní tóun tú sí. Si ọ̀tọ̀ ni tá nẹ́bí ń wí ọ̀tọ̀ ni tó ń pé ó wí ọ̀tọ̀ ni táwọn àfáà sálàfù wí nù tíra ẹlòmíì ọ̀ka tíra àwọn sálàfù ọ̀tọ̀ ni tí ọmọ tú sí. anabuwa muhammad sallallahu ni wọn máa ké kurani kurani yìí ò ní tayọ ibi tí ti ń jáde lọ́nà fún wọn náà ẹ wá wo àpèjúwe mi anabi ni yamuruku na mina dín kàmá yamuruku sahamu mina rọmíya talọ́ máa ọ̀fà bẹ́ẹ̀ bá ta ọ̀fà sí ẹran bí ọfà ni èyí tó wọ ara ẹran tó bá lágbára tó hìtì ẹ̀ dáadáa ṣé yóò dúró lára ẹran o ẹ́ kí ló ṣe yóò tún fò jáde ní lójú kejì ni ànábì níbi irun wọn ti máa wọnú ẹ̀sìn kí wọ́n tún máa jáde nu yọọ ma kí alukura ni ọwọlé yàn yóò tún jáde padà yàn yín náà yamurukú na mina dín kàmá yamurukú sàmú mina rọmíyà kódà nù rìwáyà míì anabi juwe wọn sọlọ sọlọ anabi ni gbogbo ẹni tí ọba gun gere kọjá ewé níbi ìtẹ̀lé sunna náà níbi ìsìláàmù anabi sọlọ sọlọ ni tahkiruna sọlátakum ẹ̀ǹda sọlátihim ẹ̀ǹda nu hadithi mi anabi ní kọ́dọ̀ rẹ lómi nù wọn bẹ́ẹ̀ bá ń wọn ìrún yín pẹ̀lú òrùn rẹ ni sọlọ́hún sì gbàrún tiwa yìí níbi tí ọmọ kírun farabalẹ̀ dáadáa dé. da, àmọ́ o ó ti ṣe kí ni ó ti gun díì ni ó ti wá ré kọjá ewé kọlọ́nkọ́mọ́sá sọ wa mẹ́. so nípa báyìí àwọn wọ̀nyí ni ẹ̀rí nínú alukur'an alkarim àti sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam láti jẹ́ ká mọ̀ pé àṣeyàn lè ṣe àṣejù níbo ẹ́ nínú ẹ̀sìn àti yẹn lè ṣàfihàn ń bi tẹ̀lé súnà anabuwa muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà lèyàn sì lè ṣe àṣẹ ètò àmọ́tà àṣejù là á kọ́kọ́ ń sọ yìí tòrò ń lọ̀rọ̀ pọ̀ mẹ́. bàbá wa mà báyìí èyí tí mo wá fẹ́ kí n kó wa wọ́ wá dì mú tí ò ní jẹ́ pé akàngbọ́ wọn kàn ṣe wá sí ni kọ́dẹ̀ ni ọba fẹ́ lè wá máa kọ́ kalẹ̀ òun ni kí wá làwọn factors kí làwọn asbab kí ni causes kí ni máa fa kéèyàn ogun gi tán ó tún ṣe kí ni kò tún rè kọjá ewé kò pé ní àmọ́ lẹ́lẹ́sìn àmọ́ pé ń tẹ̀lé súnà anábọ̀ muhammad sallallahu alayhi sallam ńgbà bá tún fi yájú tá a tún dijú abárí kó tún ti kọjá súnà náà ó ti bọ́ sóko nǹkan mi ìyẹn ni bóyá kamẹnubá bọ́lọ̀ ń bá ní kí a lè wóògùn sáwọn nǹkan wọ̀nyí yọ̀dà púpọ̀ kò ní jẹ́ pé èèyàn máa gungi yóò tún máa rí kọjá ewé ń di tẹ̀lé sunna nebua muhammad sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ náà àwọn asibaabu yẹ àwọn sábàbí wọ̀nyí òun ni kílàtú alfikahi fi dín kílàtú alfikahi fi dín. أو أخذ العلم على غير نهج سليم òun ni kí àgbọ́yé ẹ̀sìn èèyàn kọ́ mọ wọn kó ṣe pé ní kìí ṣe pé pẹ̀lú mà lèèyàn fi ń ṣe ti ń ṣe ìtara tí ò ní ní ìmọ̀ ní gbèyàn ṣe ń tèèyàn ń ṣe sẹ́rí léyìí òun ìmọ̀ ni ó sọ fún ọ pé ah, ẹ dákun bíi tá a bá dé yìí ó ti dé ẹ́ rẹ̀ tí ọba ti sí máa nì wàláhì làvim àwọn àlùfáà ṣàlàyé rẹ̀ èyàn ò ní mọ̀ ogun ò ní mọ̀ lójú tí wọn lójú tí ẹni ọba ti kọjá yìí gbogbo ìdáwà ń wíyà wa gan la ẹ̀ ṣe é tó òun tún máa wò wá ń wo pé òrí bí irú ìtẹ́lẹ̀ wílẹ̀ gan gbé òrí rà ẹ dr kakuri náà wàláhì bí ó ti jọnu kí wàá ní máa jẹ́ kéèyàn mọ̀ téèyàn ó fi mọ̀ pé ah, ó ti dé ó ti dá àlàbí tọ́lọ́run àtànẹ́bí fẹ́ kó dúró òun ni kéèyàn wá mọ̀ ń pè sìn ẹ dákun nípa báyìí àwọn ohun kálukú wa o àwọn àmọ̀kán bẹ nú ẹ̀sìn tó yẹ pé dandan ni àpé túláàsì ní kó ń ó di dòkítọ́rù bí àwọn dòkítọ́ kàkúrí nù kéwú àà àwí bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ kò lè rọrùn bẹ́ẹ̀ nígbà kálukú bá wá di dòkítọ́rù nù kéwú ta ni wọ́n kọ́ mọ́ àmọ́ àwọn àmọ̀kán bẹ tó jẹ́ dandan òun ni màtí yẹ gbọ́ kí lọ́lọ́run wí kí lànàbí ẹ̀dàkùn túláàsì ni kéèyàn wádìí rúùmà báyìí ọ̀pọ̀lọpọ̀ máa wá béèrè pé ní èèyàn afẹ́ kéwù afẹ́ kéwù afẹ́ kéwù béèyàn bá wá kéwù náà ẹ̀dàkùn ṣé ẹ̀yin àgbàlagbà ńlẹ̀ yorùbá kẹ́ ẹ ní ẹjọ́ tá a gùn kí a kan ọ̀run èyí ó ṣe wá wọlé kéwù lónìí tí ó fẹ́ gradúwétì lọ́la torí pé níbi tí àdáwò yìí dé lónìí ọlọ́nkọ́mọ́sà wo àrùn kálukú tí ń ṣe wá san ó ti bá àwọn ẹlòmíì débi pé tẹ́ bá sọ fún un pé màmú máàlìkì wí báyìí ní yọmọ wò yín báyìí ni máàlìkù nígbà tó wá jẹ máàlìkù ńkọ àbí ẹ tiẹ̀ dákọ àbú hànífà kámẹ́tì ẹ̀ tí wàá sọ pé àwọn àfa àti tí ọ̀tí ẹ̀ jìnnà tó àwọn wọn ni nínú tá a fẹ́ pàkíyèsí wa sí ni pé ìmọ̀ ìrìn àjò tó gùn ni o òun ni ẹ̀rí nù ẹ̀kọ́ tọ́lọ̀ ní kí wọ́n kọ́ àwa níbi tá a ti kéwú ní Saudi. béèyàn bá bi ẹni ó kù ní ilẹ̀ Saudi lónìí tí wọ́n ń jẹ́ mufti bàbá alùsè àbí. bí wọ́n bá bi bàbá pé fíìlì fọ́ọ̀mù yìí àfà ni ọ́ àbí tọ́ líbòlẹ̀ ẹ̀rímì kí ni bàbá ọkọ̀ bẹ́ẹ̀ mo sọ pẹ̀lú ìdánilójú ni ntí bàbá ọkọ̀ ni pé ọmọ kéwú ni mí o wàláì àwọn fi tírénì ara wọn wọn fi tírénì kọ́dà gbogbo àwa tá a kéwú lọ́dọ̀ wọn náà èdàfà o èdàfà o téyìn ète gbogbo kéwú tẹ́ wọ́n máa sọ fún un pé èdàfà o sẹ́rí tí eléyìí bá ti wà ńlá ká yíyan èyàn ò ní ti gbé rẹ̀ sípò pé báwọn máa lè kí ṣe gbọ́ yé mi náà lè gbọ́ yé kí ni ẹlòmíọ́ ẹlòmíọ́ ni wíìsì àbúhà nífà wàláì mo ti rí èyí ò kéré mo ti rí ẹni tó rí nẹ́ẹ̀tì tó kọ́ sí ta sọ fún pé ibùnà omar wí báyìí ó ní wíìsì ibùnà omar sọ̀hábí ànábì <laughs> sallallahu alaihi wasallam wàláì làbí wíìsì ibùnà omar ń bá yín sọ̀rọ̀ pé ànábì wí ẹ̀ ń sọ fún pé ibùnà omar <laughs> ibùnà omar tó bá ànábì gbé tó gbé díẹ̀ tó máa ń wí ìwọ́ tó ipá rọ̀ bá ní <laughs> mùsùlùmí nìyí. kọ́dà ẹlẹ́sìn ni níta ń sọ náà nínú àwọn tó ti gungi tó rí kọjá ewé ni òun ní dákun gbogbo àwa tá à ń kéwu ìmọ̀ èèyàn ń lọ ilé kéwu mọ́jọ́rásà ni à ń ké kan ni a ní èdè àti jẹ́ ní wọn kọ́ wà nínú àṣà tiwa náà kí ìtẹríba ìtẹríba ọmọ mọ̀ pé wọ́n fọ́ọ́kọ̀ kú lè rí ẹlẹ́mìn àlìm àbí bí àwọn àfa kan nú àwọn àfọ ọ̀jọ̀gbọ́n wọn ní amọ̀gbìn wọn láàfọ olórin mọ́ ó ní <laughs> alimta ṣeyan wàhá bàtà ànká àṣìá wàkúlì máa ń yẹ dàcí fìlà ilmi màrífàtàn alimta ṣeyan wàhá bàtà ànká àṣìá. èyí ni ó jẹ́ kéèyàn ọmọ mọ̀ pé ńjọ́ tí wọ́n bá ní a bí kinní yìí bẹ́ẹ̀ ti wù yìí kò sì bá a mú báyìí báyìí ni àwọn àlùfáà tó tún mọ̀jẹ̀yìn lọ́tù yóò tètè juwọ́lẹ̀ àmọ́ sẹ́rí tí yẹn bá ti gbéra rẹ̀ sípò pé àgbàfà làwa náà kọ́dà bó sọ̀yàn nù ó ti wúwo lára ẹlòmíì débi pé kó ṣe fátíwá tọ́mọ̀ pé ọ̀dà nísìnyí ó sì padà wá rí pé n tó ń wí ni ọ̀dà ó ṣòro láti padà wí fáwọn èèyàn pé ìta wí lánàá wọn o kò rí bẹ́ẹ̀ mọ́ kí ló lè wí sí ẹ́ anabi sọ̀rọ̀ sọ́lá tá anabi ń wí fáwọn èèyàn pé kúntùnà háìtò kún ẹ́ èmi mo ti ní ẹ má ṣe nǹkan báyìí mọ́ o àlá ẹ má ṣe nìyí kíló kíló kíló tìyàn lójú mẹ́ tó wulẹ̀ dáná sí ẹ lọ́run lálìkì amọ̀tọ́lọ́wọ́ wa ní ó di èèyàn báyìí tó lo fatiwa abú tó ṣe gbogbo wọn lẹ́sẹ̀ rẹ̀ sì ń bẹ lọ́rùn yàn ń bẹ hadithi bẹ́ẹ̀ fa ismuhu alaladi aftahu anabila ni ọba ṣe fatiwa kí fatiwa fáwọn èèyàn táwọn èèyàn ń lò ẹsẹ̀ rẹ̀ ń bẹ lọ́rùn ẹni ó ṣe fatiwa hàn àmọ́ wọn náà má wà fásiwá lọ́dọ̀ ẹni ó ti mọ̀ pé wíkú inú yìí o ká mọ̀ gé lọ́tọ́ àtòsí báwọn má wà fẹ́ ẹnu lọ ọ wà fi àwọn àfọ̀nsún náà lẹ́ẹ̀fẹ́ àwọn yìí tí wọ́n lé wọ́n lé wọn náà wà wá fásiwá ọ̀dẹ̀ lọ ọlọ́run rà ní ẹ̀rẹ́ tó fi lọ o òun ó jìyà kó ṣe fásiwá ọ̀dẹ̀ fún ọ ìwọ náà ó sì jìyà pọ̀ wá ọ̀dẹ̀ lọ wá kí lọ́lọ́wọ́ àtànẹ́bí fẹ́ẹ́ gbogbo ẹ̀ ní ìsìláàmù wásàtù ní àárín lọ́wọ́ láàrin méjèèjì kò sáàsè jù kò sí sí kíni kò sáàsè tó nípa báyìí àkọ́kọ́ nínú àwọn factors tí mo rò pé bá a bá mójútó ọlọ́run ó jẹ́ kí ìmọ̀ gúngéré kọjá ewé kọ́dà bàbá la fẹ́ tẹ̀lé súnà nàbì náà sọlọ sọlẹm yọ ọmọ dínkù tí ó fi padà tán yẹn yẹn láwùjọ wa. ẹ̀rẹ́ kejì mo ti mẹ́nu baálẹ̀ kankan wa lọ́bẹ̀ tààrà nísìnyí ìsáhàtú fáhmi nusus kéèyàn máa kéwú kíké wọ́n máa wí nǹkan kíké wọ́n máa wí irú kéèyàn máa túrú kéwú ń wí irú òun sì ń wí irú inú àwọn tó lè fa kéèyàn máa kọjá àlà ni kọ́ máa ṣe àṣejù. ẹ wo kọ́dà eléyìí náà ṣe ń tọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ inú àwọn àgbàfà mùsùlùmí alimami ibn al-jawzi kìí ṣe ibn al-qayyim abulfaraj ibn al-jawzi tó ṣe tẹlifíṣu iblis tíra yìí máa ń wí fún àwa tòlábù lẹ́nu mẹ́dàkùn ẹja ká tẹlifíṣu iblis àwọn ọ̀nà tí sùnmọ́ gbà wọlé sí yàn la ibn al-jawzi ká débi pé orí wa fa àwọn ọ̀nà èṣù tó lè gbà wọlé sí ọ̀la ni orí wọn tó ń ṣiṣẹ́ ọwọ́ àwọn lẹ̀kùn èṣù ní gbogbo ní téèyàn bá ń ṣe àlìmọ́ ìbínú jẹ́wọ́sí wa pin ní báàbù báàbù pé tẹlifíṣù ìbílísì àwọn ọ̀nà tí ṣètọ́ ni fi máa dọ̀rọ̀ ọ̀rú máa yàn lójú. ibn al-jawzi lọ sọ̀tàn kan ńgbà tí ń sọ̀nà àwọn ọ̀nà tí ṣètọ́ ni fi ń wọlé sẹ́ni tí ń kéwú ẹni tí ń ṣe kíni ẹni tí ń kéwú ara ẹ̀ ní kéèyàn ọmọ gbọ́ kéwú yé. ọlẹ́nìkan fáìmọye ọdún حديث النبي محمد صلى الله عليه وسلم tí النبي قال الحلق قبل الصلاة يوم الجمعة. النبي قال كما kọ دقي máa pé sùúrù jọ pé àtúnkọjọ afẹ́ ṣe wá afẹ́ dánilẹ́kọ̀ọ́ ni àbáfẹ́ nígbà tásìkò jimá bá ti ń dé níjọ́ jimá nbẹ nu hadithi bẹ njọta afa wa ka hadithi yìí ntòun kà sí ni pé anabi kọ alḥaliku. Eh? kọ́bìlà sọ̀lá bọ́ba ti dijọ́ dímọ̀ o ànábìlẹ̀ yẹn gbọ́dọ̀ fárí mọ́tì èkéwọ̀n ẹ̀dá kún kí lọ jọra wọn nù méjèèjì bẹ́ẹ̀dẹ̀ lárúbáwá sì ti rí nù harafi wọn ò lé o alihaliku alihilaku bákan náà là á kọ́ wọn kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí a jọ òun èsì wọ àfa bá ń ṣe fatiwa fáwọn èèyàn ọba ti rẹ nìkan tó fẹ́ fárí pé fatiwa àwọn ń bẹ ńlẹ́dọ̀ nílànà bòmí ìgbéwọ̀n ìfárí ní o. <laughs> àdìmọ́bẹ̀ ibn al-jawzi ní láì mẹ́yọ ọdún náà ẹ̀sẹ̀ wàá rí yàn wí fún pé akara mọ́fún mi lọ àìlákùlà nẹ́bí wí àmọ́ àfa yìí ọ̀jẹ̀ nú àwọn tí ma lagidi ibn al ní lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́ba yà dúpẹ́ fún ẹnì ìjà ó di ọdún báyìí fóun ti ń tú báyìí fáwọn èèyàn èmi gan wá rí experience kan láwùjọ wa ń bì tẹ́nì ní jẹ́wọ́ fún mi báyìí nínú àwọn ọ̀rẹ́ mi ni kódà dókítà lẹ́ni òun náà nínú mà àfa ńláńlá ni. àyà kan bẹ nù sóràtù sóràtù Hud níbi tọ́lọ̀ ti ń sọ̀rọ̀ ta nẹ́bì Nuhu aleyhi salam olúwalá pa nẹ́bì Nuhu láti pé kulnahmil min kullin zawjayn ithnayn wa ahlaka illa man eh, illa man sabaqat alayhi afa habibu jidideni إلا من سبق عليه القول قلنا احمل من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ẹni àwàpọ̀ ńjọ́ kan lémi kan àwọn kan wọ́n á jẹ́wọ́ fún mi pé for many years àbí bẹ́ẹ̀ yẹn ilé ìbòjì ní for donkey years gbogbo ìtọ́ bá rí o pé àìmọye ọdún ní ń gbé bẹ́ẹ̀ ntòun kà ń bi àyà yìí àsọtọ̀ ni ntọ́lọ́hún wí mẹ́ àfa. mo níbo lọ́jẹ́ ó ní gbogbo láti kéke tí wọ́n ti lọ́dọ̀ dáadé òun lòun ti kọ́ kéwú láti gbà tóun ti ké tóun sì fi dàgbà yìí náà. nítorí òun máa ké ń bẹ̀ ni pé ọlọ́run wá pa nẹ́bì Nuhu láṣẹ pé mú méjì méjì nínú gbogbo àwọn ìran nǹkan nígbà táwọn náà nígbà nẹ́bì Nuhu ọmọ ọkọ̀ ojú omi. wà á làkà ilá máa ń sábà kan àlẹ́ olúwa wá pa gbogbo àwọn tó kù rẹ́ àfàwọn tí ọ̀rọ̀ wa ti gbáwájú lórí wọn. àhàlàkà. ahalaka tóun tú ní túmọ̀ kíni fẹ́ẹ́lù bẹ́ẹ̀ ntọ́lọ́ ń sì wí ni mudọ́fún wa mudọ́fún ilayhi ayé wà kó ahalaka àwa tá à ń kéwu sí ó ti yé ẹ́ ahalaka àti ahalaka kọ́nà àràfi sẹ́mi pé tẹ̀kan hilaku haliku wọ́n wọ́ kan lókè wọ́n wọ́ kan dómọ̀ ẹ ẹ lè gbé bọ́yá ọ̀nà kéwu ìyẹn lè fi gbọ́ lóòótọ́ eléyìí àràfi wọn ò yàtọ̀ wọ́n sẹ̀ lé wọn yàtọ̀ bákan náà wọ́n wọ̀ àyè kan náà wọ́n ti bẹ̀rẹ̀ nínú Al-Qur'an al-Karim kẹ́ pé wọ́n yọ̀ kan síwájú wọ́n fi kan yín àfa yìí ni for donkey years nítorí máa tú ni pé ahalaka ọlọ́run wa pa wọn rẹ bẹ́ẹ̀ kí lọ́lọ́run sì ń wí àwọn aráalé rẹ̀ ẹ dákun kí lọ́ọ́ jọra wọn nínú méjèèjì kí lọ́ọ́ jọra wọn nínú méjèèjì kọjọra wọn òun ni pé kéèyàn má jọra rẹ̀ lójú ẹni yìí wàláì onímọ̀ ni ó sì gbó lóòótọ́ pé àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àjọba àwọn tó wá á ọlọ́lọ́mọ ẹyọ ọdún táwọn ti ń ké kínní ìbáwọn ti máa ké nu àjẹ́ pé tí irú eléyìí bá pọ́síbù ẹ́ àfàpèjúwe tó ti jìnnà àfàpèjúwe tó súnmọ́ ìtòsí àjẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ń kéwú nígbà míì eh, ó ṣeé ṣe kó sì kéwú gbọ́ o. níjọ onéyìn ní ìtí ọ̀pẹ́ àwẹ̀ ń bọ̀ ẹ̀yin náà wà ń a wà ní kan irú bá ti ké kuraani ń bẹ̀rẹ̀ yìí a ké kuraani ń na ẹ̀ ti rántí àwọn inú tó ló mú tíra kan wá tíra náà jẹ́ bakar abu àwọn àgbà ni wọn ni bàbá ti bídíà ni kéèyàn máa fi kùránì síde ìjókòó kódà àwọn ó sì ṣe fọtokọ́pì rẹ̀ wá mo ní wọ́n mú wa. Ah, bí a bá ti rí láwọn afa wa tí wọ́n fọ̀nà mọ̀ wá ah, àwọn gíláàsìlẹ̀ <laughs> ọba gidi ṣe ń bi súnmọ́ èyí ò lẹ̀ ká bù ní. lérí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run jẹ́nẹ́rálì má la gidi ìwọ́kọ́ lẹ́sìn wàlá ìwọ́kọ́ ní bọ́ba ti tẹ́ ọlọ́run lọ́rùn <laughs> òní ọ̀sẹ̀ àmọ́ ńgbà tí mo padà wá kà á tí mo tún kà mo wá rí pàṣẹ gbọ́ ti wọ inú táwọn gbọ́ yìí ó dùn mí ìrántí mú mo fẹ́ mú tíra náà lọ́wọ́ wá bíi ètí bàbá sọ ọ bẹ́ẹ̀ ọjọ́ táwa náà ti ń wí kí là ń wí ni pé ní ètí èèyàn bá ti sọ ọ́ di pé ẹ̀ gbọ́dọ̀ má fi kùránì bẹ̀rẹ̀ rẹ o èyí ń lò lè di kíni ló lè di bídíà kálímà kan péré ni bàbá bákàrà abu zaidi fi rìfà sírú túmọ̀ yìí ẹni yìí kan wò ó tiẹ̀ ní wọn kò fi èsì kálímà ni bàbá ní wàlìtìzámù dáàlìkà kéèyàn ó ṣe kí ni kó dún ní má ṣiṣẹ́ bẹ́ẹ̀ àmúgbà tó ń wọ́n gbé ní bàbá ní èèwọ̀ tiẹ̀ ní gbogbo ẹ̀yin àfa àwọn ẹ̀dá kun bàbá ti fẹ́ ṣèjọ ẹ̀ má ké kura ní bẹ̀rẹ̀ mọ́ o bẹ́ẹ̀ ní tí bàbá sì ń wí alhamdulilayi sọ wá jọ ń táwa náà tí wọ́n ti kọ́ wa tẹ́lẹ̀ ni pé kìí ṣe dandan o kọ́dọ̀ dá a bọ́bá dà àwọn àárín kan yá lónìí àní fi kùránì bẹ̀rẹ̀ alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah àti bẹ̀rẹ̀ náà nù bẹ́ẹ̀ yẹn bá wá bí wá gbẹ̀ kí kùránì ká kìí ṣe dandan náà ló já filẹ̀ lónìí kó o fi mọ̀ pé bá ṣe yóò náà kọ̀ lẹ́sẹ̀ nu ànábì máa ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam bá nabi bá ń ṣe nǹkan kan gbà kan bọ́bá yà anabi ó fi lẹ̀ ẹ́ kí wọ́n bá a mọ̀ pé a ah, bẹ́yẹn bá fi lẹ̀ kọ̀sẹ́ lọ́hùn o àtẹ̀ǹtì bàbá náà ń wí nù kíranù hmm? ìrìnà tí ó kọ tíra yẹn ní ìsìnbọ̀tì fọ́tòkọ́pì rẹ̀ lẹ́nu yẹn ṣe wá bọ̀ tíra bàbá bákàrà bùzẹ́ ìdí gan ni. nípa báyìí àwọn examples mẹ́tẹ̀ẹ̀ta yìí ó jẹ́ wa pé nínú tó lè fa kínni tó lè fa ìsàsejù ìgbìgbìrè kọjá ewé ń bí bàbá la fẹ́ tẹ̀lé lánàá nẹ́bí sọ̀rọ̀ sọ́lẹ̀m òun ní kíni òun ní kéèyàn ọkà nǹkan kọ́ máa gbọ́ nǹkan míì yìí ń bẹ̀. nínú àwọn fáktọ̀ tí máa fà á òun ni sún ògbọ́n bẹ̀lẹ̀ ọ̀làmà sún ògbọ́n bẹ̀lẹ̀ ọ̀làmà kéèyàn máa gbèrò bú sáwọn afá kéèyàn ọ láàkì trust in ulama kọ́mọ́nì nígbọ̀kànlénú àwọn àfa. Ah, anẹ́gbà muhammed sọ̀rọ̀ sọ́làm tó ti fi dá wa lójú àwọ̀ dáútù ẹ̀ àfa ọlọ́run kò ní tán lórílẹ̀ anẹ́bíjọ́ <laughs> dá wa lójú bẹ́ẹ̀ pé ẹ wá àsìkò kan wá wà tí ò ní sáfà kan tí ó jẹ pé tọlọ́run àti tànẹ́bì ní ń sọ kọ̀sọ̀fẹ́ nù rẹ̀ kò ní sí tálíkì amòfìdé èyí ń lọ yẹ kéèyàn ó gbé sílẹ̀ aká rẹ̀ ńjọ́ tí wọ́n bá túmọ̀ kùránì àyà kan àbò túmọ̀ àdísì kan àwọn sálàfù a máa bira wọn pé ta ń tu bẹ́ẹ̀ rí inú àwọn tó ti lọ inú bẹ́ẹ̀ bá lóun jẹ́ sálàfì èmi máa ń challenge wọn ìtumọ̀ sálàfì yà ni pé èmi bá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àlùfáà wa ní Madina bí wọ́n bá ń kọ́ wa tí wọ́n bá tí wọ́n bá tún kankan fún wa nù kéwú tí wọ́n bá ní á béèrè bàbá wa rẹ nìkan tó wá bí wọn pé yàtse ìfẹdàkùn akaramakumọlọ kíní iṣẹ yìí ò lè tu báyìí ni èyí tí wọn bá rí kó make sense wọn wà ní ah bó o sì ṣe wù yìí ó lè jẹ bẹ́ẹ̀ àmọ́ àti rẹ nìkan kó tu bẹ́ẹ̀ nù àwọn sálàfù torí náà níṣòro mọdì máa wí hàn kí báwọn èèyàn nínú tí ń jẹ sálàfì yànnú bẹ́ẹ̀ bá máa ti ń jẹ kíni pé sálàfì nìní mo wá padà gbọ́ létà kẹsẹ̀tì baba albani rahimahulahu ta'ala àbí ẹnìkan da ojú bá àfa sunna gidi baba albani baba albani ń dáhùn béèrè ńjọ kan wọn ń dáhùn béèrè wọn ń dáhùn béèrè ẹnìkan wá bí àwọn náà rú ìbéèrè tí mo ní àwọn èèyàn máa bí àwọn afa wa Madina wípé èèyàn ṣe é pé bẹ́ẹ̀ ṣe tú kínní ṣe ẹ̀ ṣe tú báyìí ṣé èèyàn lè tú bẹ́ẹ̀ náà sọ bá a mú akramakumullah kankan baba wa dákẹ́ bàbá ní ó lè jẹ́ bẹ́ẹ̀ àmì mi náà ti rò bẹ́ẹ̀ mo wá wá wá wá kí n rẹ́ nìkan tó ti sọ bẹ́ẹ̀ ná àwọn sálàfù ìrì ìyẹn <laughs> ò jẹun tú bẹ́ẹ̀ fún yín ọmọ yìí bá ní nígbà táwọn bá tú sẹ́yìn sí ìrì ẹ̀yẹn tú àfa ni wọn àfa lẹ́yìn náà <laughs> irúdálómi náà ọmọ ó gbé homrijà ló wà náà nù rìjà àfa ni àfa làwọn náà ìbáwọn ọba tu ẹyẹ tu ẹ wo hikima tí baba fàyọ baba alibani wa ní a ó ṣeun sórí èmi ò ní tu bẹ́ẹ̀. baba alibani ẹ wo ọ̀rọ̀ ta ló mọ̀ pé kí ilẹ̀ ń wẹ̀ ṣe lárúbáwá bí wọ́n bá sọ jáde ọmọ yúróòpù baba alibani ìlú wọn ni wọ́n fi ń pè wọ́n ní Albani Albania ló kọ́ ìlú wọn ní Europe àmọ́ láti kékeré wọn ò fẹ́ mọ èdè lárúbáwá láti bí àwọn ọmọ kéékèèké báyìí ni wọ́n dàgbà sílẹ̀ lárúbáwá ni kò sí tí wọn ò mọ nínú lárúbáwá wọ́n tún wọn àmọ́ kéwú bẹ́ẹ̀ tí gbogbo ayé gbà pé wọ́n mọ kéwú tíru bàbá yìí ó tún máa wá sọrú láńgbèjì yìí bàbá ní ọmọ títí ẹ máa jẹ́ kémi ọmọ ṣe sí i tí n bá tí ì rí i pé sọ̀hábẹ́ kan tún nǹkan báyìí àbí tábìlì kan tún báyìí ni pé sọ ọmọ pé pìlẹ̀ mi èsì lárúbáwá ẹ̀rú máa ń bà mí kọ́mọ́ yìí pé ó jímọ̀ ẹ̀jẹ̀ àìsí lárúbáwá ara mi kọ́mọ́ yìí fún lọ́fẹ́ jẹ́ ń gbọ́ ti alibáni àánú arábíkì ńgbà mí. Allahu alibáni nù. No. شيخ محمد ناصر الدين الألباني محدث العصر بلا منازعة ẹni ọlọ́mbùn ní máa hadisi lásìkò tiwọn tí ò nẹ́ta fi wà yìí ọlọ́run ò tí ì pé kẹ́nìkan kọjá wọn bẹ́ẹ̀ ọba pẹ́ gan wọn lókun àtàwọn alárúbáwá náà gbà bẹ́ẹ̀ irú bàbá yìí ni wọ́n á ń sọ pé bí n bá tí ì rí kí pépé sọ abé kan lójú bẹ́ẹ̀ àbí kinní kan àǹtá bá ní bí common sense wa á rí a lot of senses nínú táwọn bàbá yìí ń sọ. So ẹ̀yin lẹ jókòó wájú mi ilẹ̀ ń gbọ́n tí ń wí yìí àbí bí ẹ bá ṣe páyé tó ti rọrùn tí ẹ pé ní bí mo ti wí gẹ́lẹ́ ìrẹ́ bá ti láfa àmúyò fún yín ní kézẹ́ẹ̀tì bẹ́ẹ̀ náà lẹ́nu òun náà kọ́ra bẹ́ẹ̀ mú lọ ìlú èbó ẹ́ àbí bẹ́ẹ̀ lòun náà gbọ́ níbi ayé rọrùn dé nísìnyí ara àwọn ọmọ yín kan tó gbé mú ìdè wà ní UK nísìnyí ọwọ́ pè mí jọ ní olóhùn gbọ́ lẹ́kṣọ̀ kan lórí íńtánẹ́ẹ̀tì lẹ́kṣọ̀ mi ni. òun sì ń rẹ́rìn òun wá ń sọ fáwọn pé ibi tó ń gbé dàgbà nù ó ní mo wá fi gàlìkì sàpèjúwe <laughs> òun wá ń júwe gàlìkì fún wọn ní uk <laughs> bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìrìn àjò bolè yẹn ti lè dírun kù lásọ mo ní jọ ń gbà táwa wà mú ìdín ní kéékèèké bá a bá lọ mú mi ń gàlìkì <laughs> àwọn ọgbà pàrọ̀ ń bẹ ńlọrin gbà wọn ẹlẹ́gbẹ̀ẹ́ sẹ́yìn lè wí irun mọ́ ń gàlìkì nìyí táwọn yẹn ń ti sensation tí wọ́n máa ń rẹ́ǹtì ilé sí gàlìkì àbí ntí mo fi ṣe example ń gbà wọn nù onígbò wọn á gbọ́ débẹ̀ wọn á pé ó gbà ní pé <laughs> àwa gàlìkì nì ntí mo fẹ́ sọ ni pé tí ì bá ṣe pérù bẹ́ẹ̀ tọ́ba ẹ pé níbo ti rí ń dọ̀hún pé àfa àbẹ bá délé lẹ́ lọ wí fáwọn èèyàn pé ẹlòmíì ẹ̀yìn ọdún méjì wọn tó bí pé kí laláró wí ńjọba yìí lẹ́yìn ọdún méjì lẹ́yìn ọdún mẹ́ta ń tẹlómi kọ́dà lẹ́yìn ọdún mẹ́wàá ẹ̀rá kan ṣe ó ṣeé ṣe kó rí gbé kalẹ̀ hundred percent méje ń yìí hmm? ni mo fi ní àárí sẹ́ǹsì ń bẹ tí wọ́n ń sọ àwọn tó jókòó nẹ́bí sallallahu alaihi wasallam wa láyà gbọ́yé wọn àlè fi wé tiwa èèyàn máa ń sọ àwọn ọ̀rọ̀ ńgbà míì nínú lárúbáwọ́ ń pè ní siyak àwọn olóyìnbó ń pè ní context bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ńgbà míì bóyá ẹbí ló sọ ọ́ ní abẹ́ rẹ́rìn sọ ọ́ ní ó mọ̀tòmọ̀ rẹ̀ jáde ìgbé ńgbà wọn wí nǹkan báyìí ṣé wọ́n rẹ́rìn ńgbà wọn ni ẹ́ àbí kíni àbí wọ́n fajúro èyí ò ní ó jẹ́ kí ẹ lè comprehend kíni èyí tí wọ́n fẹ́ wí ńgbà yẹn bá ní ìgbà àbí ẹ́ ya kọ́lá wọn ní ngbà wọn ní kíni ngbà àbí ngbà mi ò bá rẹ̀ lájọ́ ń sọ ẹ́ abi ngbà àbí <laughs> àbí ngbà ẹ́ ṣé kò yàtọ̀ bẹ́ẹ̀ yẹn bá wà kọ́ kalẹ̀ wọ́n kàn kọ́ ẹ́ ní bíi ee ma máa gbì báyẹn ọmọ kéèké ni ẹ̀ ké gbì mọ́ abẹ́bí tọkọ ẹni jẹ ni ní ha kìí ẹni o ní gbí ha ìwọ tó sí ń bẹ̀ ńgbà tí ń wí di ńgbà lọ́dọ̀ jẹ ńgbà sì di pé ńgbà lọ́dọ̀ jẹ bó ti a lè fi kọ́ àjìnà sí wọn. ọlọ́run tó sì mọ̀ọ́mọ̀ tó láwọn ni wọ́n bá nẹ́bí gbé má dọ́lọ́ lẹ́bi pé èsì ti fáwọn sọ abẹ́ náà wọ́n máa gbáwájú ọlọ́run ló tó bẹ́ẹ̀. kọ́dà gbogbo eléyìí tá a wá ń wí alukóra ni wàá jẹ́rìí sí i. olùwọ́ba ni wàá máa ń yọ ṣáàkìtì rọ̀ṣùlẹ̀ mẹ́mbà àdè máa tẹ̀bà ìyànà láwùl húdà wọ́yẹ tẹ̀bẹ̀ ẹ̀rọ sẹ́bíìlì mọ́mìnínà sẹ̀bíìlì mọ́mìnì ẹni ọba tẹ̀ lọ́nà míì tó yàtọ̀ fún àwọn mọ̀mìnì àwọn òwe ni mọ̀mìnì ń jọ táyà yìí sọ̀kalẹ̀ àwọn ọ̀gá àwọn ni abubakar umar usman aliyu àti gbogbo àwọn sọ̀hádà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àsọ̀rọ̀ nǹkan ní ká tẹ̀ lọ́nà wọn wọ̀yẹ̀ tẹ́lẹ̀ rẹ́yọ́ sẹ̀bíìlì sẹ́mọ̀ pé bí mọ̀mìnì ti wà yìí lẹ́dọ̀ àwọn ilé ìbò by ni àwa ni mọ̀mìnì báyìí eh? by extension àwọn kan ní mòmìnì tí ọlọ́run dájú ọ̀rọ̀ kọjọ́ náà wàyẹ tẹ́bi ghayra sabilil mu'minin ẹ dákun n ta fi yà lọ gbogbo bíi ni pé àsìgbọ́ máa fa kéèyàn ó ṣe kíni kó orí kó gungire kọjá ewé pàtàkì jùlọ béèyàn bá tiẹ̀ wá gbèrò bú sáwọn àfa tó pé ní ìwọ náà ti wá dóńdó humri jalun wa nahnu rijal kódà inú àwọn ọ̀rọ̀ tí èèyàn fẹ́ lè má máa ṣe hìtáyà rẹ̀ tá à ń gbọ́ nílẹ̀ wà yìí lónìí ni pé èrú ìdímọ̀ wí fún yín lẹ́ẹ̀kan wíìsì ibn Umar ìwíìsì Abu Hanifa ìbọn náà gbọ́ yé lèmi náà gbọ́ yé alẹ́ lòmíì ti bá tiẹ̀ débi pé bẹ́ẹ̀ bá ní sáríwò hadithi ni ìdí ibn Hajar ṣe pé kí lòun fẹ́ fi ìtumọ̀ ibn Hajar ṣe ibn Hajar gbọ́ àgbọ́yé hadithi òun náà gbọ́ yé ni gbogbo eléyìí yóò jẹ́ kéèyàn sọnù torúkọ àwọn àfa àwọn yìí bẹ́yìn ọba pẹ́gàn lókùbọ́ tí ẹ̀ pẹ̀gàn ẹ̀gbọ́n máa jẹ́jì ẹni. sẹ́rí bí ìgbà ṣe ń jìnnà sí òun ni àsìgbọ́ máa pọ̀ àwọn sọ̀hádà sọ̀rọ̀ sọ́làm àwọn máa ń gbà àti ń <laughs> gbà ń lójú wọn là nẹ́bí wí. bọ́ba ti di pé àwọn tó tẹ̀lé wọn ó lè yàtọ̀ díẹ̀ àwọn tó tẹ̀lé wọn ó lè yàtọ̀ díẹ̀ èyí là fi ń pàkíyèsí wa eléyìí àyà lọ bí àti ètò náà àyà lọ bí kíni àti ètò ọ̀pọ̀lọpọ̀ fáktọ̀ yìí ó bá àwọn aláṣẹ jù mu ó sì bá àwọn aláṣẹ ètò mu ọ̀pọ̀lọpọ̀ lónìí náà ni wọ́n máa sọ pé wàhálà yín pọ̀ á ẹ̀yẹ bẹ́ẹ̀ tẹ̀ nígbà nẹ́bi ti ṣe é nu ṣe ayé ànẹ́bi la wà yín ni sallallahu alayhi wa sallam ayé ànẹ́bi la wà wà o <laughs> àbí ẹ̀yin ò gbé ayé ànẹ́bì mọ́ ayé ànẹ́bì lèmi fẹ́ máa gbé sallallahu alaihi wasallam gbogbo ẹni tí wọ́n bá ń wí fún un pé báyìí ni Abubakar gbọ́ àyà yíyé báyìí ni Umaru gbọ́ yé tí wọ́n ń pè é náà nígbà tó ní àwa lè gbọ́ yé lọ́nà bòmíì òun náà ṣàṣe tó kọ́dà bí ò ṣe kínni kọ́dà bí ò ṣe àṣejù nípa báyìí nínú àwọn factors nìyẹn tọ́ nínú àwọn tí máa fà á àwáṣífún بلا علم فهو فهي àfa mi kan mẹ́dínà lọ́sọ bá ń fún mi pé gbogbo àwáṣífún emotion kéèyàn nẹ́tara tí ọba ti sí janu ìmọ̀ ń bẹ̀ tí ó kó ń janu ká ẹ̀dá kan wọ́n ṣe <laughs> wọ́n ṣe báyìí yóò di kí ni àwáṣífù yóò díjì ńlá ni yóò wá gbé òun nìkan tí yóò wá gbé <laughs> yóò gbé gbogbo ẹ̀dá ń bẹ ní ẹgbẹ́ rẹ̀ náà ẹ wo gbogbo eléyìí tí à ń witness lónìí kéèyàn lọ nú mọ́sálásí hmm? káwọn èèyàn ṣàláwọ àkùbárú káwọn kan sì wọlé lẹ́kùn àtẹ̀yìn kó sí náà gbọ́n fún gbogbo àwọn tí wọ́n wà nù mọ́sálásí kí ló ń ṣe ó lóun ṣe jihadu. sọmọ hmm? pé àwa fífún ara lọ ta pé àwọn èèyàn ń ṣèbàjẹ́ àwọn èèyàn ń ṣe kínní àwọn èèyàn ń ṣe ah, ṣe èyí tó wá kù nu yóò bá gẹ́ ní orí bíbẹ́ tí ó gun <laughs> orí fífọ́ ọlọ́run sì ọlọ́run bí anẹ́gbọ́n Muhammad sọ̀rọ̀ sọ́làm kalẹ̀ fún wa ní ṣàkṣíyẹ̀tò mùtàkàmìlà tí o pé gbogbo complete personality là nẹ́bí tí o pé gbogbo ibi tó o bá fọ́ọ̀lù sí ọ̀rẹ́ kọ̀ọ̀kan lára nẹ́bí ọlọ́run ó lè purify àwọn sọ̀hábì ànẹ́bí ká má gbọ́ pé nìkan ṣe nínú wọn ká má gbọ́ pé nìkan jalè nu wọn ká má gbọ́ pé nìkan wù àkàntì ọ̀dà nu wọn nígbà pé òun lọ́sà wọn lẹ́sà àmọ́ ká bá a mọ̀ pé ńgbà tí ọ̀wà dàrin yín tẹ́ wà á torí pé àwọn kan gbogbo wọn ànábì ẹni ó jalè o <laughs> ànábì ẹni tí gbogbo àwọn nǹkan wọ̀nyí ànábì wa wa lẹ́kọ̀ọ́ kọ́dà ẹni ó anabiwa muhammed sọlọ sọlọ wọn nígbà máa ìzù wa jẹ́wọ́ fún anabi pé òun ṣe zìnà kí ni wọn lé anabi ṣe ẹ ń sọ̀rọ̀ fún anabi lẹ́gbẹ̀ẹ́ bí anabi ṣe gbé tí kú ní ọ̀dọ̀ rẹ̀ ó tún wá bá anabi lẹ́gbẹ̀ẹ́ bí tánabi gbé jí sí ọwọ́ àṣẹ bẹ́ẹ̀ ń lọ orí bí orí ẹ̀ mẹ́rin ẹgbẹ́ tí anabi tún wá bí anabi tún wá ní sọ ọmọ ntí sallallahu alayhi wa sallam ẹ̀dá kun gbogbo eléyìí yọjà máa mọ̀ pé ní àlè máa yọ̀ sọ́jọ́ sọ́lọ́ o kò sẹ́ni tí ìbàjẹ́ tẹ́ lọ́rùn kò sẹ́ni tí rìbá jíjẹ dùn mọ́ kò sẹ́ni tí aṣẹ́wó tí wọ́n sọ gbogbo ọmọdà yìí tẹ́ lọ́rùn àmọ́ ǹjẹ́ ń tọ́wọ́ á kò ní pé ẹ̀yẹ́jú gbogbo wọn kò kò lórí ilẹ̀ ǹjẹ́ ànábì ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam inú àwọn factors nìyẹn bẹ́ẹ̀ bá nẹ́ta rẹ̀ sìn ọ̀pọ̀lọpọ̀ <laughs> ẹnìkan ní kan ẹ̀ńtọ́sọ̀tàn ìfúnmi náà wà UK nísìnyí but Nàìjíríà ní gbẹ̀ngbà o lẹ́kọ̀ọ́ ni ó lóun sọ fẹ́ nìkan pé ah èyí ṣe malam àwọn tí mo tún rí tí ẹ̀yìn jòkó ní wá sí wọn yìí àwọn èyí ṣe ìlànà wọn ọ̀dáfà èyí làwọn ṣíà àwọn tí wọn máa ṣe pèlè aláwa Aisha tí wọn máa ṣe pèlè Abubakar àti Umar ọlọ́nkọ́ sọ wá mẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló pọ́n ayé nísìnyí ọlọ́nkọ́ là wá ni àwọn tọ́lọ̀ ní rọ̀bí Allahu anhum wa radu anhu àwọn lọ́ọ́ máa ta ni wọn ọlọ́nkọ́ sànù wa ó lóun wáyé fún ká àwọn tó máa ń lọ ọ̀dọ̀ wọn yìí ẹdáfẹ ẹgbẹ sí ẹgbẹ sí àwọn ni òun mọ òun mọ náà gbé lájọ ìtàwọn tí ń ṣe alùsùnà àwọn ọbẹ nìkan kan fárí àwọn ọbàjọba afàjẹgbẹ àwọn ọdà nǹkan rúrí tó fún wọn jẹ sí atẹun lọ́rùn òun wọn gbàrú ìsìláàmù yọdọ yẹdẹgbọ òun. <laughs> nítorí òun gbọ́yé ní ìsìláàmù ni pé dàrú ìsìláàmù <laughs> súnà tiẹ̀ ni pé bá wọn fà á nígbà tẹ̀yìn òsì ti ṣe yíhun onígbọ́dọ̀ tẹ̀ lọ́rùn kó wọ́n wọ́n gbé ẹ̀pà ẹ̀yìn yìí dì bá ẹ bá ilẹ̀ mọ́tẹ́rì ẹ̀gbọ́n wọn bá jẹ́ sí àhọ́ tẹ̀ lọ́rùn ẹ wo nǹkan àwa sífù tí ò ní ìjánu mà tọ́wọ́ adé tó di àwa sífù ẹ dákun gbogbo nǹkan wọ̀nyí à ń kìlọ̀ rẹ̀ fún wa ọlọ́run mọ́sá jẹ́ kí ó yé wa lẹ́nu wa gba díẹ̀ tásìkò kù tásáré mẹ́nu àwọn fáktọ́sì méjì nínú fáktọ̀sì tí máa fa kéèyàn kọjá àlà òun ni hmm, tẹ̀mpéètù mafhumil bid'a kéèyàn sọ bídé àdín táwọn elédè ń pè ní mafọ́ọ̀tọ̀ rọjòrọjà ká máa fa kọ́nsẹ́pìtì bídé àbí ìgbà tá à ń fa náílọ́ọ̀nù tí ń rán wọn àti tí ọkọlifáì ká pè ní bídé à àti tí kọkọlifáì ká pè ní bídé à ká sọ gbogbo ayé dùn bídé à ẹ̀dàkọ̀ ẹja afurasí nínú tí máa fa àṣejù ní nínú ẹ̀sìn. ní ti ń jẹ́ bídíà ọ̀hún àwọn àlùfáà sàlàyé rẹ̀ fún wa ìdánù àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun ni irú ẹ̀sìn tá nábì ó sìn tẹ́nìkan ló ń fẹ́ sìn ní ti ń jẹ́ bídíà nù àmọ́ tí ẹ bá ti ṣe pé lọ́nà ẹ̀sìn tí ẹ ṣe pé lọ́nà kínní lọ́nà ẹ̀sìn ni ìintroduce bídíà sí bẹ́ẹ̀ ń túmọ̀ àṣejù o lápèjúwe a ẹ̀ẹ́ malam kìíní ẹ̀yin náà ń kó mọ́ ni àṣírù yín ló tún yẹ kẹ́ ẹ máa kó mọ́ ṣé kí ló dé pé ń jẹ́ ọlọ́gbọ́ tí ànábì kó mọ́ sallallahu alayhi wa sallam kí àbídí alẹ́ ń ṣe yẹn àtàwọn ìtọ́jọ bẹ́ẹ̀. nígbà tí mẹ́nu belé ọ̀yẹ́ ká ṣàlàyé rẹ̀ sunna nẹ́gbàá muhammad sallallahu alayhi wa sallam ní pé bẹ́yẹn bá bímọ kó ṣe kíni kó pa ẹran kó ṣe kíni kó pa ẹran sallallahu alayhi wa sallam kọ́lá nẹ́bí sọ̀rọ̀ ẹran tí téèyàn pa. ọ̀tọ̀ wá ní ìbáadà tẹ́rírú èyí tá nẹ́bí ní apá òun kínú ẹ̀sìn ni àbẹ́sìn kọ́ ẹ̀sìn nù. níbo ni bídí alẹ́ gbà wọ́ọ́rù àkíkọ̀ bá nì ẹ̀jẹ̀ ń yan fún yín. mọ́lá nẹ́bí sọ̀rọ̀ ẹran tí èèyàn lè pa kéèyàn wá pé ìmọ̀ ìtagbẹ́ gbé hmm? ìwọ náà mọ̀ pé ìlú nǹkan lè díẹ̀ nísìnyí kọ́ wa ni ẹ lọ́ọ́ bá ń ra tọ́kì kéèyàn sá ti tẹ̀jẹ́ lẹ́yìn àbí ẹ lọ́ọ́ adìẹ tó ṣe gàǹgà adìẹ yẹn náà fẹ́ẹ́ tọ́ mi wúrẹ́ a sọ fún un pé aládàádáálẹ̀ ń bí díà ni ọ́ oníkíni òní bí díà ni ọ́ ànábì júwe bẹ́yẹn ó ti sẹ̀sìn ìwọ́sìn tó ń gbé gba oko bòmí bọ́ọ̀ bá lágbára ẹran pátì <laughs> àbídà kejì sẹ́mọ̀ pé alámọ̀sọ̀ àṣeṣù àtàṣe tó àbí kéèyàn wá pé àyèsè àwa yìí kọjá máa pa àwọn ẹran kéékèèké olúọdẹ làwa <laughs> olúọdẹ káwọn ọmọ wọnú gbó lọ ọmọ ẹkùn láìpò <laughs> òun náà ó sì ní òun ń ṣe nǹkan gidi a wà sọ fún gba aládàáda lẹ́sìn yẹn ó ń bíjà yẹn ó àyè fi kìnìún àbẹ́kùn pa <laughs> súnà ẹ wá rí tíyẹn bá wá ti pàǹtà nẹ́bì ní kéèyàn pa sallallahu alayhi wa sallam. anabuwa muhammad sallallahu alayhi wa sallam ìgbà tá nẹ́bì dé báwọn ará maka anabi báwọn tí wọ́n ń ṣe àwọn nǹkan kan ní ntọ́jẹ́ àṣà bí a báyìí làwọn ti máa ṣe ní ìlú wa ọlọ́run kò fi rán ànábì sallallahu alaihi wasallam kò sí nínú tá ànábì fi ṣe kí ni tọ́wọ́ fi jíṣẹ́ fún wọn pé báyìí lẹ́sìn ọba wọn tí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni approach wo la ànábì ní òun nípa ànábì ọwọ́ àfi tọ́lọ́run gbé rán òun yọ̀wọ́ àfi ṣe kí ni yóò fi wọn àṣà wọn ẹ̀rí gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ pé ẹ̀sìn ọ̀pẹ́ amọ̀sọ̀rọ̀ kò bá mu o ẹ̀sìn lẹ́yìn ọmọ̀sọ̀rọ̀ torí pé kò sí bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní í tí ṣíríkù ò ní wọ̀ èyí ah, ah, ah, ò wàá fi wọn pé ẹ̀ríró àtàbà yà ìsìlámù ọ̀gbẹ́lẹ̀ ìlà àwọn kan máa ń ka ìyàwó jọ bígbà téèyàn ń ka e, e, e, téèyàn ń sọ ni tó dé àánú hadithi ẹnìkan bá olóhùn gba àwọn èèyàn bá ìyàwó ló ní bójú o <laughs> ò pé ń gbé pátá lu ni kéèyàn lọ ànábì wa fi wọn ntí ọlọ́run fi ràn wọn wọn ni òrìbọ́bà ṣe ìsìláàmù àṣàkáṣà ní kéèyàn fẹ́ ju obìnrin mẹ́rin lọ yọ̀ǹda mẹ́fà nù wọn kó kú mẹ́rin. mùrùkọ́rọ̀ náà ń yé àṣàtì ọ̀dànù àṣàtọ̀ dáńkọ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam nínú àdìsí rẹ̀ anabi ní lakọ̀ṣahidtu xilfan lawducitu ilayhi fi islam la ajabtu anabi nígbà mọ wà ń kékeré kí n tó di anabi ọlọ́run sallallahu alaihi wasallam ẹ ọ̀ndàláyìn bẹ̀ ń kọ́lọ́run ó tó rán mi ń fẹ́ anabi ni mo wítínẹ́ẹ̀sì páàkì kan nígbà táwọn kan kóra wọn jọ pé ẹja panupọ̀ lórí nǹkan báyìí tá a máa ṣe helifu bíi tírítì anabi ni mo wítínẹ́ẹ̀sì ọ̀kan bí ẹ bá pè mí sí irú ẹ nínú ìsìláàmù la àjàbùtù ìyẹn dà lóhùn kí ni tá anabi ń rí fáàsì ni pé ńgbà ńjọ òun tábò ṣe pọ̀ nígboro mẹ́ka táwọn àbújá lè ń bo àwọn èèyàn sí àwọn àbúlàábí àwọn <laughs> àwọn wàlídìí bọ́lẹ̀ mọ̀gíra ẹ sẹmọ́rún táwọn yóò ń dánwò àwọn gẹ̀gẹ̀rí páàlì àwọn bá burú tí wọ́n débi pé bí wọ́n bá mọ̀ mọ̀ wọ́n bá fẹ́ rajà wọ́n wà lọ́ọ́ ra lọ́dọ̀ mùmìnì rí kẹfìrí ẹgbẹ́ wọn ti ń ta o wọn ò ní ra wọn ẹlọ́ọ́ ra lọ́dọ̀ <laughs> náà ti ń tẹ̀lé Muhammed lọ́ọ́ ra lọ́dọ̀ rẹ̀ wà ra wọn aláwìn làwọn fẹ́ ra àwọn olówó wàá gbowó ń yìí tọ́ba wa dé àná àyè ṣe èlò ẹgbẹ́ ọ̀gá yín sọ fún yín pé béèyàn bá kú yóò tún dìde yín bọ́bá dìgbà wọn wá gbà. nígbà àwọn ìyá kò kíde ìdìbò ọba sọ nísìnyí bó sọ fún yín pé kẹfì mọ báwọn ti ya ọ̀tọ̀ ọlọ́run dé. àwọn àbòsí ìwà pọ̀ wọ́n yànyàn jẹ́ wọ́n gbọ́jà lórí yàn àwọn kan náà wá sẹ́mọ̀ pé wọ́n ní gbogbo ti lè tó ọlọ́run ò ní jẹ́ yàn rí ọtán lórí ilẹ̀ nínú wọn náà ní o níta nẹ́bí ń gbinu irú àwọn báyìí àwọn kan wá sara wọn jọ táwọn náà ló pé ṣé wọn náà bọ̀ ṣé wọn bọ̀ wá fọ́ọ̀mù the a ní rí kí wọ́n torí àìléèyàn rẹ̀ àwa la dùn fún pàwà lèèyàn rẹ ànábì ni mo witness ẹ̀ ńgbà wọ́n ń pera wọn jọ bí yẹn bá pè mí sí wẹ́ẹ̀ nínú islam yìí ń ni ń dá lóhùn approach tá ànábì nínú ẹ̀rí pọ̀ nínú hadith rukia ààrẹ rí mú bẹ̀ náà àwọn èèyàn wá bá ká bí ta wá ní nǹkan a o bí ejò bá kí lànàbí wí ànàbí ní àríbó àláyà rùkọ́ọ̀kùn àríbó àláyà rùkọ́ọ̀kùn láàbá sàbí rùkọ́ máa lámtẹ́kùn ṣìrkà ànàbí ní ọ̀dà kó wọ́n máa wá wí tí ń jẹnu wíjúwújẹ́wújẹ́ wá wí síta kí n gbọ́ torí pé ìtọ́ba ti lẹ́bọ̀ nú ìsìlámù ọ̀faramọ́ <laughs> àmọ́ ìjọba lẹ́bọ̀ nú làbá sàbí rùkọ́ máa àwọn àpúròchì tá ànábì ní fún tó bá jẹ́ àṣà àwọn èèyàn pé báwa ti ṣe é nì yàtọ̀ fún tó pé ní ẹ̀sìn ni pé a fẹ́ fi sin lọ́hùn gbogbo ntẹ̀yìn bá lóun fẹ́ fi sin lọ́hùn tí ọba ti yàtọ̀ fún bá ànábì ti júwe ẹ̀ gbẹdẹ̀ àná òun la fi sọ̀rọ̀ kíní ń jẹ́ súnà àkíkọ̀ ọ̀nà wo lèèyàn fi lè gba tí ó gbé gbági tí ó do ní kíni tí ó do ń gbẹdẹ̀ àná àmọ́ ẹran yìí àbí lápèjúwe ńlẹ̀ yorùbá à bí èèyàn bá bímọ báyìí o gbogbo àwọn ilé ìyá máa wá kí ọlọ́mọ o gbogbo àwọn ilé ìbá kọ́dà gbogbo àwọn ọ̀rẹ́ èèyàn náà wọ́n wá dunnú fún yàn já agbọ́ pé ah, ẹ̀bímọ o àṣà ni kò sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ojú tí sẹ̀rí islam fi wo àṣà ni ojú halalun aw haram irọ́ ìlànà bíi fi fún bẹ̀rù lánàá pé ìyàwó mẹ́wàá tó ní ìlọ ọkọ mẹ́fà mẹ́ haramu ni. òun ni a wà fi wò ó pé a ah, ah, ṣe bẹ́ẹ̀ bá wá kílẹ̀ máa ṣe bọ́ bá ní àbáwọn ah, bá wá wá àwọn wà á súre fọmọ òun ìgbé atare ní níre níre lọ̀rọ̀ rẹ máa jẹ́ àgbẹ̀ ẹ̀hún haramu lè yí wọn. èyí tẹ ẹ dánwò haramu ni kọ́dà bó jẹ́ kí ni kọ́dà bẹ́ẹ̀ lásà tì ni islam ọ̀fàyè gbà sàkásà o kéèyàn máa wà pé wọ́n ti wí pé àṣà àwọn ará mẹ́ka náà gbogbo ẹ̀ka ànábì kọ́ èyí jẹ́ ọ̀dà ànábì kọ́ ànábì òtijú rẹ̀ sallallahu alaihi wasallam òun ni pé àwọn àfáà ní bọ́bọ̀rọ̀ bá dọ̀rọ̀ àlàáda ìṣesí ẹ̀ ní máa fojú kíni dídí àwò mọ́ ojú kílẹ̀ ìwò ojú halalun aw haram torí pé ẹ má jẹ́sìn olè ẹ má lé àwọn èèyàn kó ń di ẹ̀sìn. E mo sọ fáwọn èèyàn jọ ni mo ní torí bàbá rọra bàbá introduce bíbíà báwọn àfọwọ́tì pé tá a gbé wọnú àlàáda ńgbọ́ba yà paramọ́ bíra wa pé mọ̀lẹ́dì rí kíní gbẹgẹ mọ́ ẹ̀yìn agbada ànábì wa gbada sọlọlọ sọ yóò sì rí bí yóò rí bí ànábì wa gbada lóòótọ́ yóò wá di ntúlẹ̀ pé ìyẹn wá dáràn báyìí ó gba wá gba agbada mi tí mo lélẹ̀ àmọ́ bíra wa pé èyí ti tẹ̀ ń sáfù àwọn èèyàn rẹ̀ sí ànábì ń jẹrẹ sí. àwọn ibo àmọ ẹgbẹ ọgbọnọ tó ń jẹ yìí mo ló ti rí i pé wọn bá ṣe ìsìláàmù má jẹ ọgbọnọ mọ o tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ torí pé ibo tó bá kíw náà padà bí o bá fi mo lẹ́yìn náà torí tú ánìbo lẹ́yìn náà ti rámẹ́là àmọ́ wá fan tí ò tí ò lè ní tìtorí ká dá padà sáwọn factors tá a ti wí ìmọ̀ tí ò tó ni ìmọ̀ ní trust sáwọn àfa pé kí làwọn àfa wí pé wọ́n ti ṣàlàyé ní ń jẹ́ bídíà yọ wá jẹ́ kí èèyàn wá wo koko mọ́ nǹkan kan tí ó sì sọ́nà ń bẹ́ẹ̀ ọlọ́run ò sì jẹ́ kẹ́sìn ó nira ẹ dákun ẹ jẹ́ káàrin yìí ó yé dáadáa o bọ́rọ̀ bá dọ̀rọ̀ àláàdá ọwọ́ ẹ̀sìkí ọwọ́ kẹ̀mbẹ̀ èmi wọ káfíńtà àbí mọ́lá ẹ́ ntí sẹ̀rí ọ̀ béèrè ntá béèrè ni pé halali ni àbí haramu bẹ́ẹ̀yàn bá lòun wọ lápèjúwe nísìnyí ẹsìkí á sọ fún un pé lọ́ọ́ dí ẹsìkí rẹ̀ níbi tí ó fi bòdodo rẹ̀ ẹsìkí tí ó bòdodo ọ̀wọ́ ọ̀hún torí bí ọmọ ẹ̀pọ̀ bá ti ń yánwọ́ ní ọmọ ẹsìkí ni gbogbo ìjọ ọmọ ẹsìkí lẹ́yìn àyùn yọ ọmọ fi òhò rẹ̀ hàn bọ́ ọ bá sì kírun bẹ́ẹ̀ ọ̀wọ́ àbẹ̀yẹn ní à ah, lọ́dọ̀ tiwa bàbá rán sokoto àmọ́ wa fi wọlé àṣà tiwa ni wọ́n ti lásà ọ̀ báàdì à á sọ fún ọ pásà yìí ń báàdì torípa nẹ́bí rẹ ni ti ń wọ́ sokoto ńlẹ̀ oníkọ̀ọ́bá mu nú ẹ̀sìn tí ọlọ́run fi ràn wọ́n pé ẹ̀yin ọba wọ́ sokoto ńlẹ̀ kọjá kókó sẹ́fà fi náà àmọ́ kọ̀ọ̀bá kọ́ géètò ọtí ẹ̀ síwájú báwa ti ń yọ yìí kọ́ sẹ́gbẹ̀ẹ́ bíi tàwọn paki àwọn olùkọ́ èdè orí ọyọ bó sì lóun ọ̀lọ́ gan àmọ́ bàbá ti ṣe àṣejù gbogbo òbéèrè yín ọ̀padà máa wá sí làákà ìwà ànábìyẹ lọ sọ àbí bọ́lá ànábìyẹ ti ń lọ ayọ̀nù gbogbo ẹ̀ tí ó pé ní àwa làá sì ń dààmú ara wa ìsìláàmù ò rújú rárá ntọ́ bá jọ̀rọ̀ bídíà ó ní í ṣe pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀sìn àmọ́ èrè yìí tí ọba ti lọ lọ́lànà ẹ̀sìn tí èsì ìdí ń gẹ̀sìn ni pé ìtàwọn èèyàn ń ṣe tí wọ́n ń pọ́lọ́wọ́ fún wa ládá lórí ẹ̀ hmm? ẹnìkan wa gbádá pé mo fa gbádá wíwọ̀ yìí mo fi súnmọ́ lọ́hùn ṣé ẹni ẹrí ẹnìkan tó kẹ́ ọmọ wíyẹn ó fi hàn pé kò sí nínú tọ́jú ẹ̀sìn òun lè béèrè táwọn míì máa béèrè kò yé náà ni pé ẹ̀yìn àwọn dókítà kakuru fẹ́ ní bídí ọ̀dà bídí ọ̀dà òrì ńlọ mọ́tò <laughs> ṣé bídí àkọ́yìn náà kọ́dọ̀ ó gbé microphone sí mọ́sálásí ṣé dídí àtẹ́yìn náà eh, dídí àkọ́ <laughs> dídí àkọ́ torí pé kọ̀sẹ́ni tí ó wà ní mo fẹ́ kíkì mọ́tò yìí láti fi sin lọ́hùn <laughs> mọ́tò tí ń lò yìí ń fi ń wojú rí ọlọ́hùn kò ní nǹkan kan ṣe pẹ̀lú ó lè bí ọ débi tó ti ṣẹ̀sìn ni <laughs> eh? bọ́ bá wọ mọ́tò wá mọ́sálásí nísìnyí èyí tí ó fi wọ mọ́tò láti àìdébẹ̀ òun ni èèṣẹ̀sìn eh, wá sí ìlànà tí ó gbé ọ débi kíni débi ẹsẹ ẹlòmíì ò ní ọ̀dà gbọ́n bá fẹ́ lọ mọ́kà tí wọ́n rìn sẹ́ lọ tí wọ́n ní wọ pléènì ọ̀dà sáà nẹ́bí wọ pléènì. gbogbo ohun tí ò lè tá a máa fà tẹ́sìn òrújú táwọn àfáà ti dáhùn gbogbo ẹ̀ ẹnìkan wọ pléènì kó <laughs> gbé aláwọ̀mọ̀ ìní àtàkà rọ́ọ̀mù ìlẹ́gà bíbí rùkú bì tọ́ yẹ́ra gbé pléènì tí mo wọ̀ bóò ni ọ̀rọ̀ tí ó gbé yẹn dé ṣe lè ní ààyè tí ò ní bá mu lápẹjú nísìnyí kéèyàn ó pé à ó gbé ẹ̀yà àti ẹ̀wọ̀ pílẹ̀nì àti ẹ̀wọ̀ ọkọ̀ yóò níbi àwa ní kan bá ti wí àyè nísìnyí àbára wa <laughs> ẹgbẹ́ à sọ fún bí aráàmù lè gbé <laughs> ẹ ọ̀rọ̀ bídíà nídìí àti lu ẹgbẹ́ ò lè gbé ẹ sọ fún un ni pé ni eléyìí torí pé kò sí bọba gbogbo àṣà islam ọwà gbé sórí pẹrẹgì èyí tó bá bá a mú nà nẹbi wíwọn àríbó aláyàrò kọọkún ǹjẹ́ ń wí jẹ́jẹ́ wí jáde ẹjẹ́ ń gbọ́ kò sí ti wí gbé tí ó gbé ọ débi kan ò ní ní di haramu nù gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa bá yàn gbòòrò o. àríbù àlẹ́yà rọ̀kọ́ ọ̀kùn ànábìlẹ̀ yìí tó bá ti ní pé ẹ̀ǹpẹ̀ nǹkan mi lẹ́yìn ọlọ́run kìnnì kan owó yọ ìjà bá fi wọ́fọ́ gbọ́ ní gbọ́ ọgbọ́ kan ọgbọ́n kẹta àtẹ̀yí tọ́lọ́ ní ọgbọ́ o. so inú àwọn àwọn nǹkan wọ̀nyí mo rò pé fáktọ̀ kan náà ló kù insha allah ta'ala. عدم التقبل للرأي الآخر فيما فيه مجال للاختلاف inú rọrùn tọ́lọ́wọ́n bá ṣe fún wa nù sẹ̀ríà islam òun ni pé àwọn nǹkan kan ń bẹ táàyè ń bẹ ẹ̀dá kan ẹ̀hún dáláyìn rẹ̀ ààyè ń bẹ ń bẹ kí gbólóhùn ó pé méjì kó pé mẹ́ta àwọn nǹkan kan ń bẹ sẹ́ tó o pé ní fatiwa lè pé méjì ń bẹ ó lè ṣe kí ni ó lè pé mẹ́ta àwọn nǹkan kan sì ń bẹ tó o pé ojú kan ni fatiwa tó bá ti yẹ kó ń bẹ ọ̀bà mu mọ́ kí làwọn nǹkan ni òun làwọn àfa ni òṣùlù dín ní wa furu'uhu. ṣe rọrọ àkídà tẹlomi fẹ́ gbọ́n àkídà one way traffic ni o bẹ́ẹ̀ bá ti ṣe mistake àfa wọ́n wí wọ́n bi inú àwọn àfa ò ní al àwọn àfa àṣàyọ̀rọ̀ kankan pé èyí ṣe tá a rí i pé ọ̀ kọ́ àkídà dáadáa <laughs> bí à ń kọ́ òṣùlù fíkì bí à ń kọ́ nkankan ló mójútó à ó lè mọ tó ṣẹlẹ̀ ni lẹ́yìn bá ṣe mistake bí àwọn òṣùlù nkankan gáyà rẹ̀ ni wọ́n pé àtọ́ àtà àmọ́ òrà kì í dà omi ẹ̀ bá ti ṣe mistake ń bẹ̀ kàfárítà ló kù ọkọ <laughs> mùsùlùmí yẹnyẹn nu nítorí àkìdá fi wà sensitive nù òun lọ̀rọ̀ belief faith ọlọ́run ọ̀gbà ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ mẹ́ta ń bí ọ̀rọ̀ ẹ̀tìkọ́d àbíọ́kànyà ọgbọ́dọ̀ dọ́ lójú ni la ilaha illallah muhammadun rasulullah àmẹ́ ìráwọn kankan bẹ tó pé ní ó ṣeé ṣe kí a rí i pé àfa yìí báyìí kì í sàfóun fẹnu àfa yìí náà yìí báyìí kì í ẹ jẹun lápèjúwe nísìnyí ọlọ́ọ̀lọ́mọ mọ́sálásí mi ìtìjà ti dé láàrin àwa tá a là ń ṣe súnà látàrí àsọ̀láàtú khairun minan naumi àkọ́kọ́ ni akọ́wì ni abẹ́ kejì ni gbogbo ẹ̀ làwọn àfa súnà wí ewu jẹ́ àbí mi náà ti ń tọ́ra jẹ́ àpèjúwe mi ó ti hàn pé wọn ọmọ ti ń wí ni. àmọ́ alihamudulilayi mo ẹnìkan níbi some years back wọ́n mú tíra kan wá bá mi ara ti mo wí nu àsìkò ní ọgbà wa gbogbo ìsì ìsì àdìsì tú kúlù bídà ti ń dọ̀láàlà wà kúlù dọ̀láàlà fìnnà torí náà ìfisíbi jẹun bídà ni ànábìsí ni gbogbo bídà inú náà ni ní yàrá ti fisíbi jẹun ńlọ náà nù ọwọ́ akọ ó tún kọ jáde sínú tíra ẹnìkan wa mú tíra yìí wa mọ dákun tó lọ náà mọ mọ tíra yìí dé ọ̀dọ̀ tèmi ma àwọn afáà máa wọ́ọ̀nù wa pé àwọn tí ó máa dọ̀tí làákà yẹn náà máa ka tí ó kó bá làákà yẹn wọn náà ní mẹ́gbà tí ó máa jókòó wọ́n ń sọ̀tàn kan wọ́n pè ní ibn rawandi yẹn bá ka albidaya wa nihaya wọ́n ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí wọ́n bá rí yóò jòkó tà àwọn ṣíà lónìí yóò jòkó tà àwọn mọ̀tázìlà lọ́la kí ló wọn lọ́dọ̀ wa ni mo fẹ́ mọ èrò wọn ni àfikún náà ṣe dára wọn ebi <laughs> mẹ́rin wọn mẹ́rin wọn lòun náà bá di pé yẹn ti ń tẹ́ ń yẹn make sense ẹ̀yin òwe ọ̀pọ̀lọpọ̀ make sense make sense <laughs> kò sí make sense kan láti kà fún yín o ní tó make sense ni tọ́lọ̀ ní o ṣe èyí ò make sense lè tọ́lọ̀ ní o kò mẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń mékì sẹ́ẹ̀sì ń mékì sẹ́ẹ̀sì ẹ̀sẹ̀ rẹ̀ sì yẹ kúrò lọ́nà àjẹ́ńdà kọ̀mọ̀pọ̀ ó fi bọ̀ náná. so nípa báyìí mo ní àwọn nǹkan kan bẹ tó pé ní àyè wà tí ó sì jẹ́ pé ó nira àpèjúwe kan la mú wá ní. ẹ jẹ́ sọ tẹ́ni tí ń wí yìí mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n wá kọ̀ǹfàmù fún mi pé ẹni yìí tí mo lọ ṣe tíra ni mo ní mi ọ̀tí ó ti pa gbogbo kíní ìtì nísìn ọlọ́run ti lóun náà padà síbi súnà gidi àwọn súnà gbùdúrẹ́ kọjá ewé olùdíkọ́dà ẹni tó kọ́ ti ń tẹ̀lé wọn ni wọ́n ti jà abẹ́ni náà dúpọ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni ó kù bẹ́ẹ̀ náà ọlọ́run ọ̀fọ̀ nà mọ̀ wá ẹ̀ dákun kò sí àǹfààní bíi kéèyàn ó ti kéèyàn bá tiẹ̀ gúngi sẹ́mọ̀ pọ́rọ̀ rẹ̀ ọmọ pé òun ò gúngi èèyàn tó wá dùn wàhálà tó ṣe tó wá èyí ń báyàn nú jẹ́ wàhálà ẹ̀ dákun àánú wọn ń ṣe wá ọlọ́kọ́ mọ́ta sànù gbogbo wa. nípa báyìí àwọn ibi tí àyè bá wà irú àpèjúwe tí mo mú wá nísìnyí àsọ̀láàtú fẹ́rún mílíọ̀nù náà omi àyè ọgbà wà ní àbá fásàlì rẹ̀ bí àzà àwọn àgbàlagbà kí làwọn àfáà yìí sọ kí àwọn àfáà tí èso ń fẹ́ ná. irú eléyà nẹ́bi ti já máa láti gbèsè ayé ẹ̀ sọlọ́lọ́ àwọn kankan ń bẹ tó ṣe pé ní ó ṣeé ṣe kí àgbọ́yé ó pé méjì ń bẹ àmọ́ kì í sọ̀rọ̀ àkídà o ká máa tún wí o ńgbà tó wà pé yẹs wọn ní bẹ́ẹ̀ bá ń ṣe sáwí náà wọn ní ọ̀dà wọn ní òṣè kankan òun bí tó ń gbọ́ ìsìn yìí lọ́nu àà sẹ́rí ọ̀rọ̀ ti àkídà ọlọ́run ọ̀kan ọ̀rọ̀ bídíà èyí ń pè sọ̀rọ̀ méjì ńlẹ̀ o ojú ọ̀nà kan ni wọ́n wé ní ẹsẹ̀ o torí ẹlòmíín bá bá wí náà ẹgbẹ́ ahẹ́ wọ́n ti ní ogbẹ́ pé bọ́ bá ti gbọ́ tiẹ̀ yé ni ọmọ bá lọ àà bẹ́ẹ̀ bá bá dé báwọn yọ yọ yọ jásá kìámà pẹ̀lú àbámà o ọlọ́mọdé láyé àtàlùkìámà anabuwa muhammad sallallahu alaihi wa sallam lójú ayé anabi wọn là anabi wí kálí júmúlẹ̀ ẹ̀yọ̀ kan àwọn sọ abẹ́sì gbọ́yé lọ́nà méjì nínú àwọn ọ̀nà tí èso ọ̀nà àkídà tá à ń wí ni o sàábì ò sí ọ̀rọ̀ àkídà gbọ́ lẹ́ẹ̀mejì rí ẹ̀ní gbọ́ pé Abubakar ní <laughs> ọlọ́run ní òun ní nǹkan báyìí Umar wa lọ́lọ́run lóun ò ní ẹ̀ní gbọ́yìn kí lè anabi wí fún wọn jọ náà anabi ní sallallahu alaihi wasallam la yusalliyanna ahadukum illa fi bani Qurayza irun ló súnmọ́ yìí ẹnikẹ́ni nínú yín ò gbọ́dọ̀ kírun yìí tó súnmọ́ yìí bíi àyílà tó súnmọ́ wa yìí. kéèyàn gbé ah, ẹnikẹ́ni ọgbọ́dọ̀ kírun nù yín o àfi ní àdúgbò báyìí wọ́n sì ń lọ àdúgbò ní gbogbo wọn wí fún pé à ń lọ àdúgbò àwọn àbà ní kòráìzọ nígboro mẹdínà ànàbì wáyé fún wọn pé ah, a agbọ́dọ̀ ti débẹ̀ kọ́dà ẹnikẹ́ni ọgbọ́dọ̀ kírun nù yín àfi bọ́ ẹ gbọ́dọ̀ kírun àfi bí bẹ́ẹ̀ bá débẹ̀ òǹkàlùkù wa múra sí rìn wọ́n lọ wọ́n lọ wọ́n lọ àwọn kan ní ah, ẹ̀dá kan ìbá aró mi àbí àbá aró mi ká ṣe tàyà mọ́ àwọ̀ kírun àwọn kan láwọ̀ ní kí ẹ̀gbọ́n tá ànẹ́bí wí ni wọ́n ní kí lè ànẹ́bí ànẹ́bí lẹ́nu ẹ̀kan gbọ́dọ̀ kírun àfi táwọn bá dé bàní kò rẹ àwọ̀ ní kírun kọ́dà bí wọn bá yà kọjá lókù ó bá a bá dé ibẹ̀ torí tá ànẹ́bí wí ni. à ah, àwọn kan ní èyí táwa gbọ́ yé ni pé ẹ ti tẹ ẹ tètè lànẹ́bí ń wí kò pé bí wọn bá bá wa lọ́nà ká má kì í àwọn tọ́lá wọn ó kì í kì í àwọn ìyókù àwọn òkì àfi ńgbà tá nẹ́bi ti láfi bá a bá débẹ̀ ni àfi bá a bá débẹ̀ ẹnu táwọn kan fi wá yàtọ̀ fáwa ni pé àwọn méjèèjì wa kóra wọn lọ bá nẹ́bi sọlọ́lá ọ̀sọ̀lọ̀ àwọn èyí wá sọ díjà ayérayé tá a máa wá ń gbé wo bọ́dá kínní náà wọn náà tún bá wọn ṣe àsọ̀láàtú fẹ́rù mí náà náà mí kínní mọ́làm kínní náà tá tún wá máa gbèsè àsọdọ́rọ̀ ẹ̀yìn bíbá ọ̀rọ̀ ẹ̀yìn bá sẹ́yìn ọjẹ́ àwọn èsì báwọn àtẹnikíní àtẹnikejì wọn kóra wọn lọ bá ọgá gbogbo wa wa nabi nítorí sọlọsọlọ báyìí báyìí ṣẹlẹ̀ kí ló wà nù hadith yìí ni pé àtẹnikíní àtẹnikejì ànábì òbí ẹnì kankan nù wa sọlọlọhu aleyhi wọsẹ torí bó ti rí i pé kìí ṣe fẹ́ ẹnu ni wọ́n lò ẹ́ àwọn eléyìí làwọn fẹ́ tẹ̀lé àṣẹ ànábì àwọn eléyìí làwọn fẹ́ tẹ̀lé àṣẹ ànábì sọlọsọlọ. túláàsì ni pé ẹnìkan lọ́tọ̀ nínú àwọn méjèèjì ìsìláàmù yìí ṣe ẹ má ìsìláàmù di pé gbogbo ọ̀nà náà lọ́nà ọ̀nà kan lọ́nà ìsìláàmù kọ́dà ń bi fòró yìí náà àmọ́ ẹ̀lẹ́bi kọ́ wa lẹ́kọ̀ọ́ ń bí pé àwọn tó bá rí báyìí táyé wà ẹ́ látàrí iná táwọn èèyàn gbọ́ táwọn gbọ́ yé irú bẹ́ẹ̀ kọ́ gbọ́dọ̀ tá a máa wá yọ ẹnìkan kó súnà nìkan àbí tá a wà máa sọ̀rọ̀ ẹ̀yìn à ń pàkíyèsí wa sí. ní orí eléyìí ó níbi kí n sọ nǹkan kan bá a bá wá ní àwọn èèyàn ń gbọ́ àdìsí ànábì yé àbí wọ́n ń gbọ́ àyà kùránì yé èèyàn gbọ́dọ̀ ní téèyàn fi gbọ́ yé tó máa gbọ́ yé o torí bí ọba jẹ́ bẹ́ẹ̀ yọ wá dúró yìí tá a ti wí ń pilẹ̀ pé kó wá náà máa wá xilakọ̀ ọmọ di xaliku wà áhàlákọ̀ ọmọ di wà áhàlákọ̀ àhàlákà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn tí máa gbọ́ yé òun làwọn àlùfà àrọ́sẹ̀kúnà fẹ̀lẹ̀ ẹ̀yìnmẹ́ àwọn tá a mọ̀ pé ah, eléyìí ó kéwú débi èèyàn kéde ó ké alukóraní ó ké súnà ó ké àwọn àmọ̀tọ́rọ̀ kiri káàkiri ó sì so ní ìfẹ́ inú ẹ̀rọ àwọn eléyìí tá a mọ̀ wá wá fatiwa tọrọ òun kì í ni èyí wọn bá mú o kọ́dà ẹlòmíì ti mọ bọ́bá fẹ́ béèrè irú àwọn béèrè kan ọmọ irú àfa àti ó fóònù torí pé ó ti retí pé yọ ọ́ dẹ̀ lọ́dọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ bá ń wárò yíyún kí yóò mú ẹ̀sìn ẹ̀sìn kẹ́sìn ẹ̀ẹ́dẹ́ a máa wá òdodo kí ibẹ̀ ọlọ́run bá ti ní kárí kásì tẹ̀lé wasalilahuma wasalima barika ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajumain. takbir takbir naam pẹ̀lú àsìkò ọ̀rọ̀ tí ó súnmọ́ ní àwọn dókítà fún ìgbé ṣùgbọ́n ni àtàfíjù àtàfí ètò kò sí ìtì iná ọlọ́ndọ̀sí nínú gbogbo ẹ̀ pé inú tí wọ́n ṣokùnfà àṣejù ní ìmọ̀gbọ́ nọ́ọ̀sì yìí dáadáa àbí àṣìgbọ́yé níbi nọ́ọ̀sì àbí àìgbọ́yé gẹ́gẹ́ bí àwọn sáráfù sọ́ọ́rì ìgbà ṣe pé àwọn tó ṣáájú wa bó làwọn ṣe gbọ́ nọ́ọ̀sì yẹn yìí àbí ìgbónára ìsìn láì fi tàbí ká generalize òbídíà síbi tí ó ká generalize òfin tàbí ká má gba uh, ìtumọ̀ míì àbí àìdíà míì wọlé tí ààyè sì wà fún àgbọ̀yé tó pé méjì ilé àbí mẹ́ta. Uh, ó ní wọ́n ti bá wa sọ a máa gba àwọn ìbéèrè èyí ò fi yé pé kí ni gbogbo nǹkan tí àwọn ẹlòmíín pè ní bídíà tí ó sì lọ gbígbé àwọn ti sọ ẹ̀rí gbogbo fún wọn lápèjúwe síbi wọn lé ní wọn máa ti sọ nígbà bí ọ̀sẹ̀ méjì ni ẹ̀rẹ̀ kan bá mi gbé òun lọ mọ́sálásí obìnrin ni abilékọ ẹlẹ́hà ó ní òun tún lọ mọ́sálásí Umar tẹ́lẹ̀ so àwọn ibi tó wà wà ní kó wọn máa lọ síbẹ̀ náà dídí àwọn wọn ti ń bẹ́ẹ̀ àríkọ́ lè dídí àwọn ọlọ́run ti fi bí níbẹ̀ so kò lè nínú ilé àwọn ọkọ wọn ìwájú òun lè fi ìjọ kódà síbi ọbẹ̀ táwọn máa ro ẹ̀kọ́ papọ̀ pákó làwọn ti ń ro pákó níbẹ̀ lọ́gbọ̀ yìí ọ̀nà pákó làwọn ti ń báwọn bá ti jẹun ìka mẹ́ta lè ní ìrajà àmàlà ìka mẹ́ta ẹ̀dá kan tó ìrajà ráìsì náà ìka mẹ́ta náà ni ẹ̀rù pé àtìgbọ́yé àtìgbọ́yé lọ́sùn lè àwọn àmọ́ ìbéèrè láti apá ọ̀tún ní fíà. ìbéèrè tèmi ni pé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ gẹ́gẹ́ pé wàá pé gbogbo nǹkan tá a wá pè ní ìbádà èèyàn ń ṣe láti fi súnmọ́ lẹ́yìn tó bẹ̀rẹ̀ láti rí àdúrà wọn. tí àwọn kan wọ̀nyí tó yóò bá wá ṣe nílànà súnmọ́ tàbí Muhammad sallallahu alaihi wasallam sọ́dọ̀ wọn gbà. àìtẹ̀lé súnmọ́ lórí ìbádà. nọ́mbà tù. salamu alaykum ìṣòro ìbáwọ̀n tí mo fẹ́ lóye nípa títẹ̀ àwọn afáà kan ní ọjà kí èèyàn máa tẹ̀ wípé àwọn ọmọ tó yẹ tẹ̀ wọn aláṣejù ni wọ́n níbi ẹ̀sìn. ẹ̀sìn nọ́mbà tírì. sàlámù aleykum sàlám. ọlọ́pàá ní ibi mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé àlàyé mo níbi lórí àyà yìí wọ́n ní àwọn boko haram wọ́n ti ṣe orí jà. àwọn boko haram wọ́n fi ṣe orí jà. lórí lórí lọ́ọ̀tì pé yáa yà lọ sí náà yáa yà lọ sí náà lọ́nà kóòtù lílọ sí ìnáwó àmọ́tí nílò ìfìsíláàf wọ́n sá kàáyọ̀ yẹn náà so ẹ bá fi mí mọ́ ìbọ̀dọ̀ ìbọ̀dọ̀ ìtàn. ìbéèrè tẹ́lẹ̀ ni pé.